ṣùgbọ́n a rán ọ wá láti ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà ìmọ́lẹ̀ òtítọ́ ń bẹ tí ń tàn mọ́lẹ̀ fún olúkúlùkù ènìyàn tí ó wá sí ayé òun sì wà ní ayé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé ayé kò sì mọ̀ ọ́ ó tọ̀ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á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 àti oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́ nítorí pé nípasẹ̀ Mósè ni a ti fi òfin fúnni ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ti pasẹ̀ Jésù Kristi wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní òkun àyà bàbá òun náà ni ó fi í hàn èyí sì ni ẹ̀rí Jòhánù nígbà àwọn júù rán àwọn àlùfáà àti àwọn ọmọ léfì láti jerusalem wá láti bí í léèrè pé. ta ni ìwọ ha í ṣe. ó sì jẹ́wọ́ kò sì sẹ́ ó sì jẹ́wọ́ pé. èmi kì í ṣe kristi náà. wọ́n sì bí i pé. ta ni ìwọ ha í ṣe elijah ni ọ ó sì wí pé. bẹ́ẹ̀ kọ́ ìwọ ni wòlíì náà bí? ó sì dáhùn wípé. bẹ́ẹ̀ kọ́. nítorí náà wọ́n wí fún un pé. ta ni ìwọ ń ṣe? kí àwa kí ó lè fi fún àwọn tí ó rán wa kí ni o wí ní ti ara rẹ. ó wí pé. èmi ni ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ ṣe kí ọ̀nà olúwa tọ́ gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti wí. àwọn tí a rán sì jẹ́ nínú àwọn Farisí wọ́n sì bí í léèrè wọ́n sì wí fún un pé. ǹjẹ́ èé ṣe tí ìwọ fi ń baptisi bí ìwọ kì í bá ṣe kristi náà tàbí elijah tàbí wòlíì náà. johanu dá wọn lóhùn wípé. èmi ń fi omi baptisi ẹnìkan dúró láàrin yín ẹni tí ẹ̀yin kò mọ̀ òun náà ni ẹni tí ń bọ̀ lẹ́yìn mi tí ó pọ̀ jù mí lọ ẹni tí èmi kò yẹ láti tú okùn bàtà rẹ̀. nǹkan wọ̀nyí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 ṣùgbọ́n kí a lè fi hàn fún Ísírẹ́lì nítorí náà ni èmi ṣe wá tí mò ń fi omi baptize. Jòhánù sì jẹ́rìí ó wí pé. mo rí ẹ̀mí sọ̀kalẹ̀ láti ọ̀run wá bí àdàbà ó sì bà lé e. èmi kò sì mọ̀ ṣùgbọ́n ẹni tí ó rán mi wá láti fi omi baptize òun náà ni ó wí fún mi pé lórí ẹni tí ìwọ bá rí tí ẹ̀mí sọ̀kalẹ̀ sí tí ó sì bà òun náà ni ẹni tí ń fi ẹ̀mí mímọ́ baptisi èmi sì ti rí i èmi sì ti ń jẹ́rìí pé èyí ni ọmọ ọlọ́run. ní ijọ́ kejì ẹ̀wẹ̀ johannu dúró àti méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wo jésù bí ó ti ń rìn ó sì wí pé. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run. àwọn ọmọ ẹ̀yìn méjì náà sì gbọ́ nígbà tí ó wí wọ́n sì tọ Jésù lẹ́yìn nígbà náà ni Jésù yí padà ó rí wọn ń tọ òun lẹ́yìn ó sì wí fún wọn pé. kí ni ẹ̀yin ń wá. wọ́n wí fún un pé. rábì. ìtumọ̀ èyí tí jẹ́ olùkọ́ni. níbo ni ìwọ ń gbé. ó wí fún wọn pé. ẹ wá wò wọ́n sì wá wọ́n sì rí ibi tí ó ń gbé wọ́n sì bá a jókòó ní ijọ́ náà nítorí tí ó jẹ́ ìwọ̀n wákàtí kẹwàá ọjọ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Áńdérù arákùnrin Símónì Pétérù òun tètè kọ́ rí Símónì arákùnrin òun tìkára rẹ̀ ó sì wí fún un pé. àwa ti rí Mèsáyà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 ó ń rérè ká àlè ti násárẹ́tì jáde. fílípì wí fún un pé wá wò ó jésù rí nàtàníẹ́lì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí nípa rẹ̀ pé. wò ó ọmọ ìsírẹ́lì ní tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí. nàtàníẹ́lì wí fún un pé. níbo ni ìwọ ti mọ̀ mí. jésù dáhùn ó sì wí fún un pé. kí Fílípì tó pè ọ́ nígbà tí ìwọ wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ. Nathanael dáhùn ó sì wí fún un pé. Rábì ìwọ ni ọmọ Ọlọ́run ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù dáhùn ó sì wí fún un pé. nítorí mo wí fún ọ pé mo rí ọ lábẹ́ igi ọ̀pọ̀tọ́ ni ìwọ ṣe gbàgbọ́ ìwọ ó rí ohun tí ó pọ̀ jù wọ̀nyí lọ. ó sì wí fún un pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹ̀yin ó rí ọ̀run ṣí sílẹ̀ àwọn áńgẹ́lì ọlọ́run yóò sì máa gòkè wọn ó sì máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn. Jòhánù orí kejì. ní ijọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì ìyá Jésù sì ń bẹ níbẹ̀ a sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó nígbà tí wáìnì sì tán ìyá Jésù wí fún un pé. wọn kò ní wáìnì. Jésù wí fún un pé. kí ni ṣe tèmi tìrẹ obìnrin yìí wákàtí mi kò tí ì dé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 òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọn kò sì gbé ibẹ̀ ní ọjọ́ púpọ̀ àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù ó sì rí àwọn tí ń ta màlúù àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì àti àwọn onípàṣípààrọ̀ owó jókòó ó sì fi okùn tẹ́ẹ́rẹ́ ṣe pàṣán ó sì lé gbogbo wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì àti àgùntàn àti màálù ó sì da owó àwọn onípàṣípàrọ̀ owó nù ó sì bì tábìlì wọn ṣubú ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé. ẹ nǹkan wọ̀nyí kúrò níhìn ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ ọ́ pé. ìtara ilé rẹ jẹ mí run. nígbà náà ni àwọn Júù dáhùn wọ́n sì wí fún un pé. àmì wo ni ìwọ fi hàn wá tí ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí. Jésù dáhùn ó sì wí fún wọn pé. ẹ wó tẹ́ḿpìlì yìí palẹ̀ ní ijọ́ mẹ́ta èmi ó sì gbé e nígbà náà ni àwọn Júù wí pé ọdún mẹ́rìndínláàádọ́ta ni a fi kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ a sì gbé e ró ní ijọ́ mẹ́ta. ṣùgbọ́n òun sọ ti tẹ́ḿpìlì ara rẹ̀ nítorí náà nígbà tí ó jíǹde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n sì gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí jésù ti sọ nígbà tí ó sì wà ní jerusalem ní àjọ ìrékọjá lákòókò àjọ náà ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn. Jòhánù orí kẹta. ọkùnrin kan sì wà nínú àwọn Farisí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 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí. nikodemu dáhùn ó sì wí fún un pé. nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀. jésù dáhùn ó sì wí fún un pé. ṣé olùkọ́ ní israẹli ni ìwọ í o kò sì mọ nǹkan wọ̀nyí lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ àwa ń sọ èyí tí àwa mọ̀ a sì ń jẹ́rìí èyí tí àwa ti rí ẹ̀yin kò sì gba ẹ̀rí wa bí mo bá sọ ohun ti ayé yìí fún yín tí ẹ̀yin kò sì gbàgbọ́ ẹ̀yin ó ti ṣe gbàgbọ́ bí mo bá sọ ohun ti ọ̀run fún yín kò sì sí ẹni tí ó gòkèrè ọ̀run bí kò ṣe ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá àní ọmọ ènìyàn tí ń bẹ ní ọ̀run bí Mósè sì ti gbé ejò sókè ní aginjù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kan nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kan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 àwọn ènìyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ wọn burú nítorí olúkúlùkù ẹni tí ó bá hùwà búburú ní kórìíra ìmọ́lẹ̀ kì í sì í wá sí ìmọ́lẹ̀ kí a má ṣe bá iṣẹ́ rẹ̀ wí ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. lẹ́yìn nǹkan wọ̀nyí jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sí ilẹ̀ jùdíà ó sì dúró pẹ̀lú wọn níbẹ̀ ó sì baptisi johanu pẹ̀lú sì baptisi ní ainoni ní agbègbè sálímù nítorí tí omi pípọ̀ wà níbẹ̀ wọ́n sì ń wá a sì ń baptisi wọn nítorí tí a kò tí ì sọ johanu sínú túbú nígbà náà ni ìyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn johanu pẹ̀lú Júù kan ní ti ìwẹ̀nù wọ́n sì tọ̀ Johanu wá wọ́n sì wí fún un pé. rábì ẹni tí ó wà pẹ̀lú rẹ lókè odò jọ́dánì tí ìwọ ti jẹ́rìí rẹ̀ wò ó ó ń baptisi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ wá. Johanu dáhùn ó sì wí pé. ènìyàn kò lè rí nǹkan kan gbà bí kò ṣe pé a bá ti fi fún un láti ọ̀run wá ẹ̀yin tìkára yín jẹ́rìí mi pé mo wí pé èmi kì í ṣe Kristi náà ṣùgbọ́n pé a rán mi síwájú rẹ̀ ẹni tí ó bá ní ìyàwó ni ọkọ ìyàwó ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó dúró tí ó sì ń gbóhùn rẹ̀ ó ń yọ̀ gidigidi nítorí ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di kíkún òun kò lè ṣàì má pọ̀ sí i ṣùgbọ́n èmi kò lè ṣàì má rẹ́yìn ẹni tí ó ti òkè wá ju gbogbo ènìyàn lọ ẹni tí ó ti ayé wá ti ayé ni a sì máa sọ ohun ti ayé ẹni tí ó ti ọ̀run wá ju gbogbo ènìyàn lọ ohun tí ó ti rí tí ó sì ti gbọ́ èyí náà sì ni ó ń jẹ́rìí rẹ̀ kò sì sí ẹni tí ó gba ẹ̀rí rẹ̀ ẹni tí ó gba ẹ̀rí rẹ̀ fi èdì dídì pé òtítọ́ ni ọlọ́run nítorí ẹni tí ọlọ́run ti rán sọ ọ̀rọ̀ ọlọ́run nítorí tí ọlọ́run kò fi ẹ̀mí fún un nípa òṣùwọ̀n bàbá fẹ́ ọmọ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 ṣùgbọ́n jésù tìkára rẹ̀ kò baptisi bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fi jùdíà sílẹ̀ ó sì tún lọ sí gálílì òun kò sì lè ṣàìmá kọjá láàrin samaria nígbà náà ni ó dé ìlú samaria kan tí a ń pè ní síkárì tí ó súnmọ́ etí ilẹ̀ bíríìnì tí jákọ́bù ti fi fún jósẹ́fù ọmọ rẹ̀ kànga Jákọ́bù sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ̀ Jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ará Samaria sì wá láti fa omi Jésù wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ríra oúnjẹ nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé. èé ti rí tí ìwọ tí í ṣe Júù fi béèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí í ṣe obìnrin ará Samaria. nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria lò pọ̀ Jésù dáhùn ó sì wí fún un pé. ìbá ṣe pé ìwọ ọmọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mú ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ òun ìbá ti fi omi ìyè fún ọ. obìnrin náà wí fún un pé. ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà ìwọ pọ̀ ju Jákọ́bù bàbá wa lọ bí ẹni tí ó fún wa ní kànga náà tí òun tìkára rẹ̀ mu nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn ó sì wí fún un pé. ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùngbẹ yóò sì tún gbẹ ẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òrùngbẹ kì yóò gbẹ ẹ́ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí ìyà àìnípẹ̀kan. obìnrin náà sì wí fún un pé. ọ̀gbẹ́ni. Si fún mi lé omi yìí kí òrùngbẹ kí ó má ṣe gbẹ mí kí èmi kí ó má sì wá fa omi níhìn. jésù wí fún un pé. lọ ìpè ọkọ rẹ kí o sì wá síhìn yìí. obìnrin náà dáhùn ó sì wí fún un pé. èmi kò ní ọkọ. jésù wí fún un pé. ìwọ wí rere pé èmi kò ní ọkọ nítorí tí ìwọ ti ní ọkọ márùn rí ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ ìwọ sọ òtítọ́ ní èyí ni. obìnrin náà wí fún un pé. ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ í ṣe àwọn baba wa sì lórí òkè yìí ẹ̀yin sì wí pé Jerusalem níbi tí ó yẹ tí àbá máa sìn. Jésù wí fún un pé. gbà mí gbọ́ obìnrin yìí wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin baba ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀ àwa ń sin ohun tí àwa mọ̀ nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá ṣùgbọ́n wákàtí ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú wọn ni bàbá ń wá kí o máa sin òun ẹ̀mí ni ọlọ́run àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. obìnrin náà wí fún un pé. mo mọ̀ pé mẹ̀sáyà ń bọ̀ wá. tí à ń pè ní kristi. nígbà tí òun bá dé yóò sọ ohun gbogbo fún wa. jésù wí fún un pé èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. lórí èyí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé kí ni ìwọ ń wá tàbí éṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀ nígbà náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú. Si ó sì wí fún àwọn ènìyàn pé. ẹ wá wo ọkùnrin kan ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi èyí a lè jẹ́ Kristi náà. nígbà náà ni wọ́n ti ìlú jáde wọ́n sì tọ̀ ọ́ wá láàárín èyí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń rọ̀ ọ́ wípé. rábì jẹun. ṣùgbọ́n ó wí fún wọn pé. èmi ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀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 àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́ ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ. ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá sì gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin náà ó jẹ́rìí pé. ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi. nítorí náà nígbà tí àwọn ará Samaria wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ pé kí ó bá wọn jókòó ó sì gbé ibẹ̀ ní ijọ́ méjì àwọn ọ̀pọ̀lọpọ̀ sí i sì gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì wí fún obìnrin náà pé. kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ mọ́lẹ̀ àwa ṣe gbàgbọ́ nítorí tí àwa tìkára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni Kristi náà olùgbàlà aráyé. lẹ́yìn ijọ́ méjì ó sì ti ibẹ̀ kúrò ó lọ sí Gálílì nítorí Jésù tìkára rẹ̀ ti jẹ́rìí wípé wòlíì kì í ní ọlá ní ilẹ̀ òun tìkára rẹ̀ nítorí náà nígbà tí ó dé Gálílì àwọn ará Gálílì gbà á nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ṣe ní Jerúsálẹ́mù nígbà àjọ nítorí àwọn tìkára wọn lọ sí àjọ pẹ̀lú bẹ́ẹ̀ ni Jésù tún wá sí Kánà ti Gálílì níbi tí ó gbé sọ omi di wáìnì ọkùnrin ọlọ́lá kan sì wà ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní kapanaomu nígbà tí ó gbọ́ pé jésù ti jùdíà wá sí gálílì ó tọ̀ ọ́ wá ó sì ń bẹ̀ ẹ́ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun lára dá nítorí tí ó wà ní ojú ikú nígbà náà ni jésù wí fún un pé. bí kò ṣe pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu ẹ̀yin kì yóò gbàgbọ́ láé ọkùnrin ọlọ́lá náà wí fún un pé. olúwa sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. jésù wí fún un pé. máa bá ọ̀nà rẹ lọ ọmọ rẹ yè. ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí jésù sọ fún un gbọ́ ó sì lọ. bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀ wọ́n sì wí fún un pé. ọmọ rẹ yè nígbà náà ni ó béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí í sàn lọ́wọ́ wọn wọ́n sì wí fún un pé. ní àná ní wákàtí keje ni ibà náà fi sílẹ̀. bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni nínú èyí tí jésù wí fún un pé. ọmọ rẹ yè. òun tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀ èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì. Jòhánù orí karùn-ún. lẹ́yìn nǹkan wọ̀nyí àjọ àwọn Júù kan kò Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù adágún omi kan sì wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí à ń pè ní Bethesda ní èdè Hébérù tí ó ní ìloro márùn nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí àwọn afọ́jú arọ àti àwọn gbígbẹ wọ́n sì ń dúró de rírú omi nítorí áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ A di alára dídá nínú àrùn kárùn tí ó ní ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì bí Jésù ti rí i ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀ ó wí fún un pé. ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? abirùn náà dá a lóhùn wípé. ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá ń rú omi náà bí èmi bá ti ń bọ̀ wá ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. jésù wí fún un pé. dìde gbé àkéte rẹ kí o sì máa rìn. lọ́gán a sì mú ọkùnrin náà láradá ó sì gbé àkéte rẹ̀ ó sì rìn ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi nítorí náà àwọn júù wí fún ọkùnrin náà tí a mú láradá pé. ọjọ́ ìsinmi ni òní kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. ó sì dá wọn lóhùn wípé. ẹni tí ó mú mi láradá òun ni ó wí fún mi pé gbé àkéte rẹ kí o sì máa rìn. nígbà náà ni wọ́n bi í léèrè wípé. ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé gbé àkéte rẹ kí o sì máa rìn ẹni tí a múláradá náà kò sì mọ ẹni tí í ṣe nítorí Jésù ti kúrò níbẹ̀ nítorí àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀ lẹ́yìn náà Jésù rí i ní tẹ́ḿpìlì ó sì wí fún un pé. wo a mú ọ láradá má ṣe dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tí ó burú jù yìí lọ kí ó má bàa bá ọ. ọkùnrin náà lọ ó sì sọ fún àwọn Júù pé jésù ni ẹni tí ó mú òun lára dá nítorí èyí ni àwọn júù sì ń ṣe inúbíni sí jésù wọ́n sì ń wá ọ̀nà àti pa á nítorí tí à ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n jésù dá wọn lóhùn wípé. bàbá mi ń ṣiṣẹ́ títí di sísìnyí èmi sì ń ṣiṣẹ́. nítorí èyí ni àwọn júù túbọ̀ ń wá ọ̀nà àti pa á kì í ṣe nítorí pé ó ba ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni ṣùgbọ́n ó wí pẹ̀lú pé bàbá òun ni ọlọ́run ń ṣe ó mú ara rẹ̀ bá ọlọ́run dọ́gba nígbà náà ni jésù dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe pé ohun tí ó bá rí i pé bàbá ń ṣe nítorí ohunkóhun tí ó bá ń ṣe wọ̀nyí ni ọmọ sì ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí bàbá fẹ́ràn ọmọ ó sì fi ohun gbogbo tí òun tìkára rẹ̀ ń ṣe hàn án òun ó sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu kí ó lè yà yín nítorí pé gẹ́gẹ́ bí bàbá ti ń jí òkú dìde tí ó sì ń sọ wọ́n di ààyè bẹ́ẹ̀ ni ọmọ sì ń sọ àwọn tí ó fẹ́ di ààyè nítorí pé baba kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí gbogbo ènìyàn kí ó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún baba ẹni tí kò bá fi ọlá fún ọmọ kò fi ọlá fún baba tí ó rán an lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́ ó ní ìyè tí kò ní pẹ̀kun òun kì yóò sì wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín wákàtí náà ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run àwọn tí ó bá gbọ́ yóò sì yè nítorí pé gẹ́gẹ́ bí baba ti ní ìyè nínú ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì fi fún ọmọ láti ní ìyè nínú ara rẹ̀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 èmi kò lè ṣe ohun kan fún ara mi bí mo ti ń gbọ́ mò ń dájọ́ òdodo sì ni ìdájọ́ mi nítorí èmi kò wá ìfẹ́ ti èmi tìkára mi bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi bí èmi bá ń jẹ́rìí ara mi ẹ̀rí mi kì í ṣe òtítọ́ ẹlòmíràn ni ẹni tí ń jẹ́rìí mi èmi sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi tí ó jẹ́ ẹ̀yin ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù ó sì ti jẹ́rìí sí òtítọ́ ṣùgbọ́n èmi kò gba ẹ̀rí lọ́dọ̀ ènìyàn ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni èmi ń sọ kí ẹ̀yin kí o lè là òun ni fìtílà tí ó ń jó tí ó sì ń ràn mọ́lẹ̀ ẹ̀yin sì fẹ́ fún sáà kan láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n èmi ní ẹ̀rí tí ó pọ̀ ju ti Jòhánù lọ nítorí iṣẹ́ tí baba ti fi fún mi láti ṣe parí iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe ní ń jẹ́rìí mi pé baba ni ó rán mi àti baba tí ó rán mi ti jẹ́rìí mi ẹ̀yin kò gbọ́ ohùn rẹ̀ nígbà kan rí bẹ́ẹ̀ ni ẹ kò rí àwọ̀ rẹ̀ ẹ kò sì ní ọ̀rọ̀ rẹ̀ láti máa gbé inú yín nítorí ẹni tí ó rán òun ni ẹ̀yin kò gbàgbọ́ ẹ̀yin wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun wọ̀nyí sì ni àwọn tí ń jẹ́rìí mi ẹ̀yin kò sì fẹ́ láti wá sọ́dọ̀ mi kí ẹ̀yin kí ó lè ní ìyè èmi kò gba ògo lọ́dọ̀ ènìyàn ṣùgbọ́n èmi mọ̀ yín pé ẹ̀yin tìkára yín kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín èmi wá ní orúkọ bàbá mi. ẹ̀yin kò sì gbà mí bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀ òun ni ẹ̀yin ó gbà ẹ̀yin ó ti ṣe lè gbàgbọ́ ẹ̀yin tí ń gba ògo lọ́dọ̀ ara yín tí kò wá ògo tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan wá ẹ má ṣe rò pé èmi ó fi yín sùn lọdọ bàbá. ẹni tí ń fi yín sùn wà àní Mósè ẹni tí ẹ̀yin gbẹ́kẹ̀lé nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́ ẹ̀yin ìbá gbà mí gbọ́ nítorí ó kọ ìwé nípa ti èmi ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gba ìwé rẹ̀ gbọ́ ẹ̀yin ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́. Jòhánù orí kẹfà. lẹ́yìn nǹkan wọ̀nyí Jésù kọjá sí apá kejì òkun Gálílì tí í ṣe òkun Tiberia ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn jésù sì gun orí òkè lọ níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá ọdún àwọn júù sì súnmọ́ etílé ǹjẹ́ bí jésù ti gbé ojú rẹ̀ sókè tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ ó wí fún fílípì pé. níbo ni a ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ ó sì sọ èyí láti dán an wò nítorí tí òun ti kára rẹ̀ mọ ohun tí òun ó ṣe fílípì dá lóhùn pé. àkàrà yìí gba owó idẹ kò tó fún wọn tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ anderu arákùnrin simoni pétérù wí fún un pé. ọmọdékùnrin kan bẹ níhìn tí ó ní ìṣù àkàrà báàlì márùn-ún àti ẹja kéékèèké méjì ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí. Jésù sì wí pé. ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. koríko pípọ̀ sì wà níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà wọn nì nígbà tí ó sì ti dúpẹ́ ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. nígbà tí wọ́n sì yó ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báàlì márùn-ún náà kún agbọ̀n méjìlá èyí tí ó ṣì kù fún àwọn tí ó jẹun nítorí náà nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe wọ́n wí pé. lóòótọ́ èyí ni wòlíì náà ti ń bọ̀ wá ayé. nígbà tí Jésù sì wòye pé wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ fi jọba ó tún padà lọ sórí òkè òun nìkan nígbà tí alẹ́ sì lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sínú òkun wọ́n sì bọ́ sínú ọkọ̀ wọ́n sì rékọjá òkun lọ sí kapanaumu òkùnkùn sì ti kùn jésù kò sì tí ì dé ọ̀dọ̀ wọn òkun sì ń rú nítorí ẹ̀fúùfù líle tí ó fẹ́ nígbà tí wọ́n wa ọkọ̀ tó bí ìwọ̀n fọ́lọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí ọgbọ̀n wọ́n rí jésù rìn lórí òkun ó sì súnmọ́ ọkọ̀ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n ó wí fún wọn pé. èmi ni ẹ má bẹ̀rù. nítorí náà wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀ lójú kan náà ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n ń gbé lọ. ní ijọ́ kejì nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní apá kejì òkun rí i pé kò sí ọkọ̀ mìíràn níbẹ̀ bí kò ṣe ọ̀kan náà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ̀ àti pé jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ náà ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni ó lọ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 ẹ kò sì gbàgbọ́ ohun gbogbo tí baba fi fún mi yóò tọ̀ mí wá ẹni tí ó bá sì tọ̀ mí wá èmi kì yóò ta á bí ó ti wù kí ó rí nítorí èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi tìkára mi bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi èyí sì ni ìfẹ́ baba tí ó rán mi pé ohun gbogbo tí ó fi fún mi kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn ṣùgbọ́n kí èmi kí ó lè jí dìde níkẹyìn ọjọ́ èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi bí ẹnikẹ́ni tí ó bá wo ọmọ tí ó bá sì gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. nígbà náà ni àwọn júù ń kùn sí i nítorí tí ó wí pé. èmi ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá wọ́n sì wí pé. jésù akọ èyí ọmọ jósẹ́fù bàbá àti ìyá ẹni tí àwa mọ̀. èé ti ṣe wípé èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá. nítorí náà jésù dáhùn ó sì wí fún wọn pé. ẹ má ṣe kùn láàrin ara yín kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá tí ó rán mi fà á èmi ó sì jí dìde níkẹyìn ọjọ́. Asa ti kọ́ nínú àwọn wòlíì pé a ó sì kọ́ gbogbo wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá nítorí náà ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ tí a sì ti ọ̀dọ̀ baba kọ́ òun ni ó ń tọ̀ mí wá kò ṣe pé ẹnìkan ti rí baba bí kò ṣe ẹni tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá òun ni ó ti rí baba lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí ó bá gbà mí gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun èmi ni oúnjẹ ìyè àwọn baba yín jẹ mánà ní aginjù wọ́n sì kú èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá kí ènìyàn lè máa jẹ nínú rẹ̀ kí ó má sì kú èmi ni oúnjẹ ìyè nì tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí yóò yè títí láéláé oúnjẹ náà tí èmi ó sì fi fúnni ní ara mi fún ìyè aráyé. nítorí náà ni àwọn júù ṣe ń bá ara wọn jiyàn wípé. ọkùnrin yìí yóò ti ṣe lè fi ara rẹ̀ fún wa láti jẹ. nígbà náà ni jésù wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn kí ẹ̀yin sì mu ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀yin kò ní ìyè nínú yín ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi ó ní ìyè tí kò ní pẹ̀kun èmi ó sì jí i dìde níkẹyìn ọjọ́ nítorí ara mi ni ohun jíjẹ ní tòótọ́ àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu ní ẹni tí ó bá jẹ ara mi tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi ó ń gbé inú mi èmi sì ń gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi tí èmi sì yè nípa baba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí òun pẹ̀lú yóò yè nípa mi èyí sì ni oúnjẹ náà tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe bí àwọn baba yín ti jẹ mánà tí wọ́n sì kú ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò yè láéláé. nǹkan wọ̀nyí ni ó sọ nínú sínágọ́gù bí ó ti ń kọ́ni ní Kapernaumu nítorí náà nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. ọ̀rọ̀ tí ó le ni èyí ta ni lè gbọ́. nígbà tí jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà ó wí fún wọn pé. èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí? ǹjẹ́ bí ẹ̀yin bá sì rí tí ọmọ ènìyàn ń gòkè lọ síbi tí ó gbé ti wá rí ńkọ́? ẹ̀mí ní sọ ní di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyè sì ni ṣùgbọ́n àwọn kan wà nínú yín tí kò gbàgbọ́. nítorí jésù mọ̀ láti ìbẹ̀rẹ̀ wá ẹni tí wọ́n í ṣe tí kò gbàgbọ́ àti ẹni tí yóò fi òun hàn ó sì wí pé. nítorí náà ni mo ṣe wí fún yín pé kò sí ẹni tí ó lè tọ̀ mí wá bí kò ṣe pé a fi fún un láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́ nítorí náà jésù wí fún àwọn méjìlá pé. ẹ̀yin pẹ̀lú ń fẹ́ lọ bí. nígbà náà ni simoni pétérù dá lóhùn wípé. olúwa ọ̀dọ̀ ta ni àwa ó lọ ìwọ ni o ní ọ̀rọ̀ ìyè nípẹ̀kun àwa sì ti gbàgbọ́ a sì mọ̀ pé ìwọ ni kristi náà ọmọ ọlọ́run alààyè jésù dá wọn lóhùn pé. ẹ̀yin méjìlá kọ́ ni mo yàn ọ̀kan nínú yín kó a sì ya èṣù. ó ń sọ ti judas iscariot ọmọ simoni nítorí pé òun ni ẹni tí yóò fi hàn ọ̀kan nínú àwọn méjìlá. johanu orí keje. lẹ́yìn nǹkan wọ̀nyí jésù rìn ní galili nítorí tí kò fẹ́ rìn ní Jùdíà nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa á. Àjọ àwọn Júù tí í ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílé tán nítorí náà àwọn arákùnrin rẹ̀ wí fún un pé. lọ kúrò níyìn yìí kí o sì lọ sí Jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí o lè rí iṣẹ́ rẹ tí ìwọ ń ṣe nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun níkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn fún aráyé. nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́ nígbà náà ni jésù wí fún wọn pé. àkókò tèmi kò tí ì dé ṣùgbọ́n àkókò tiyín ní múra tán nígbà gbogbo ayé kò lè kórìíra yín ṣùgbọ́n èmi ni ó kórìíra nítorí tí mo jẹ́rìí gbè é pé iṣẹ́ rẹ̀ burú. ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí èmi kì yóò tí ì gòkè lọ sí àjọ yìí nítorí tí àkókò tèmi kò tí ì dé. nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán ó dúró ní Gálílì síbẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú kì í ṣe ní gbangba ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀ nígbà náà ni àwọn Júù sì ń wá kiri nígbà àjọ wípé. ní ibo ni ó wà. kíkùn púpọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀ nítorí àwọn kan wípé. ènìyàn rere ní í ṣe. àwọn mìíràn wípé. bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ń tàn ènìyàn jẹ ni ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù nígbà tí àjọ dé àárín Jésù gòkè lọ sí tẹ́ḿpìlì ó sì ń kọ́ni ẹnu sì ya àwọn Júù wọ́n wí pé. ọkùnrin yìí ti ṣe mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. nítorí náà Jésù dá wọn lóhùn ó sì wí pé. ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí bí èmi bá ń sọ ti ara mi ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó rán an òun ni olóòótọ́ kò sì sí àìṣòdodo nínú rẹ̀ Mósè kò wá fi òfin fún yín kò sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́ èéṣe tí ẹ̀yin fi ń wá ọ̀nà láti pa mí. ìjọ ènìyàn dáhùn wọ́n sì wí pé. ìwọ ní ẹ̀mí èṣù ta ni ń wá ọ̀nà láti pa ọ́. jésù dáhùn ó sì wí fún wọn pé. kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe ẹnu sì ya gbogbo yín nítorí èyí ni mò ń ṣe fi ìkọlà fún yín kì í ṣe nítorí tí í ṣe ti Mósè. ṣùgbọ́n ti àwọn baba nítorí náà ẹ sì ń kọ ènìyàn ní ìlà ní ọjọ́ ìsinmi bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi kí a má bàa rú òfin Mósè ẹ a ti ṣe ń bínú sí mi nítorí mo mú ènìyàn kan láradá ṣáṣá ní ọjọ́ ìsinmi ẹ má ṣe ìdájọ́ nípa òde ara ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerusalem wípé. ẹni tí wọ́n ń wá ọ̀nà àti pakọ́ yìí sì wò ó ń sọ̀rọ̀ ní gbangba wọn kò sì wí nǹkan kan sí i àwọn olórí amọ̀ nítòótọ́ pé èyí ni Kristi náà ṣùgbọ́n àwa mọ ibi tí ọkùnrin yìí gbé ti wá ṣùgbọ́n nígbà tí Kristi bá dé kò sí ẹni tí yóò mọ ibi tí ó gbé ti wá. nígbà náà ni Jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé ẹ̀yin mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ẹni tí ẹ̀yin kò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá òun ni ó sì rán mi. nítorí náà wọ́n ń wá ọ̀nà àti mú un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e nítorí tí wákàtí rẹ̀ kò tí ì dé ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn sì gbà á gbọ́ wọ́n sì wí pé. nígbà tí kristi náà bá dé yóò á ṣe iṣẹ́ àmì jù wọ̀nyí lọ tí ọkùnrin yìí ti ṣe. àwọn Farisí gbọ́ pé ìjọ ènìyàn ń sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀ àwọn Farisí àti àwọn olórí àlùfáà sì rán àwọn oníṣẹ́ lọ láti mú un nítorí náà Jésù wí fún wọn pé níwọ̀n ìgbà díẹ̀ sí i ni èmi wà pẹ̀lú yín èmi ó sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi ẹ̀yin yóò wá mi ẹ̀yin kì yóò sì rí mi àti ibi tí èmi bá wà ẹ̀yin kì yóò lè wá. nítorí náà ni àwọn Júù ń bá ara wọn sọ pé. níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fèrè yóò há lọ sáàrin àwọn Hélẹ́nì tí wọ́n fọ́n káàkiri kí ó sì máa kọ́ àwọn Hélènì bí ọ̀rọ̀ kíni èyí tí ó sọ yìí ẹ̀yin ò wá mi ẹ kì yóò sì rí mi àti ibi tí èmi bá wà ẹ̀yin kì yóò lè wá. lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ ńlá àjọ Jésù dúró ó sì kígbe wípé. bí òòrùngbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú un ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sàn jáde wá. ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni nítorí tí a kò tí ì ṣe Jésù lógo nítorí náà nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n wí pé. àwọn mìíràn wí pé. èyí ni Kristi náà. ṣùgbọ́n àwọn kan wí pé. kéńlá Kristi yóò àti Gálílì wá bí ìwé mímọ́ kò á wí pé Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá àti Bẹ́tílẹ́hẹ́mù ìlú tí Dáfídì ti wà. bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀ àwọn mìíràn nínú wọn sì fẹ́ láti mú un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e nítorí náà àwọn oníṣẹ́ padà tọ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá wọ́n sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin kò fi mú wá. àwọn oníṣẹ́ dáhùn wípé. kò sí ẹni tí ó tí sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. nítorí náà àwọn Farisí dá wọn lóhùn wípé. ahata ẹ̀yin jẹ pẹ̀lú bí ó há sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisí tí ó gbà á gbọ́ ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Nikodéèmù sì wí fún wọn pé ẹni tí ó tọ Jésù wá lóru ó jẹ́ ọ̀kan nínú wọn. òfin wa ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ń ṣe bí. wọ́n dáhùn wọ́n sì wí fún un pé. ìwọ pẹ̀lú ń ṣe ará Gálílì dán wá kiri kí o sì wò nítorí kò sí wòlíì kan tí ó ti Gálílì dìde. wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀. Jòhánù orí kẹjọ. Jésù sì lọ sí orí òkè Ólífì ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀ gbogbo ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀ ó sì jókòó ó ń kọ́ wọn àwọn akọ̀wé àti àwọn Farisí sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú nínú panṣágà nígbà tí wọ́n sì mú un dúró láàrin wọ́n wí fún un pé. olùkọ́ni a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe pàápàá ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa ṣùgbọ́n ìwọ àti wí. èyí ni wọ́n wí wọ́n ń dán an wò kí wọ́n bàa lè rí ohun láti fi í sùn ṣùgbọ́n jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ń bi léèrè síbẹ̀síbẹ̀ ó gbé ara rẹ̀ sókè ó sì wí fún wọn pé. ẹni tí ó bá ṣe àìlẹ́ṣẹ̀ nínú yín jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú. ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀ ó ń kọ̀wé ní ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ èyí wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn a sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrin níbi tí ó ti wà Jésù sì gbé ara rẹ̀ sókè ó sì wí fún un pé. obìnrin yìí àwọn dà kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi. ó wí pé kò sí ẹnìkan olúwa. jésù sì wí fún un pé. bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìgbà yìí lọ má dẹ́ṣẹ̀ mọ́. jésù sì tún sọ fún wọn pé. èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. nítorí náà àwọn Farisí wí fún un pé. ìwọ ń jẹ́rìí ara rẹ ẹ̀rí rẹ kìí ṣe òtítọ́. jésù dáhùn ó sì wí fún wọn pé. bí mo tilẹ̀ ń jẹ́rìí fún ara mi òtítọ́ ni ẹ̀rí mi nítorí tí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mò ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ ibi tí mo ti wá àti ibi tí mò ń lọ ẹ̀yin ń ṣe ìdájọ́ nípa ti ara èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n bí èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí èmi nìkan kọ́ ṣùgbọ́n èmi àti bàbá tí ó rán mi ẹ sì kọ pẹ̀lú nínú òfin yín pé òtítọ́ ni ẹ̀rí ènìyàn méjì èmi ni ẹni tí ń jẹ́rìí ara mi àti bàbá tí ó rán mi sì ń jẹ́rìí fún mi. nítorí náà wọ́n wí fún un pé. níbo ni bàbá rẹ wà jésù dáhùn pé. ẹ̀yin kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ̀ bàbá mi ìbá ṣe pé ẹ̀yin mọ̀ mí ẹ̀yin ìbá sì ti mọ bàbá mi pẹ̀lú. ọ̀rọ̀ wọ̀nyí ni jésù sọ níbi ìṣúra bí ó ti ń kọ́ni ní tẹ́ḿpìlì ẹnikẹ́ni kò sì mú un nítorí wákàtí rẹ̀ kò tí ì dé nítorí náà ó tún wí fún wọn pé. èmi ń lọ ẹ̀yin yóò sì wá mi ẹ ó sì kú nínú ẹ̀ṣẹ̀ yín ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì ó lè wá nítorí náà àwọn Júù wí pé. òun ò pa ara rẹ̀ bí nítorí ó wí pé ibi tí èmi gbé lọ ẹ̀yin kì yóò lè wá. ó sì wí fún wọn pé. ẹ̀yin ti ìsàlẹ̀ wá èmi ti òkè wá ẹ̀yin jẹ́ ti ayé yìí èmi kì í ṣe ti ayé yìí nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí kò ṣe ẹ bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín. nítorí náà wọ́n wí fún un pé. ta ni ìwọ ń ṣe. jésù sì wí fún wọn pé. àní èyí ni tí mo ti wí fún yín ní àtètèkọ́ṣe mo ní ohun púpọ̀ láti sọ àti láti ṣe ìdájọ́ nípa yín ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ohun tí èmi sì ti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá wọ̀nyí ni èmi ń sọ fún aráyé. kò yé wọn pé ti bàbá ni ó ń sọ fún wọn nítorí náà jésù wí fún wọn pé. nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fún ara mi ṣùgbọ́n bí bàbá ti kọ́ mi èmi ń sọ nǹkan wọ̀nyí ẹni tí ó rán mi sì ń bẹ pẹ̀lú mi. Si kò jọ̀wọ́ èmi nìkan sí nítorí tí èmi ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo. bí ó ti ń sọ nǹkan wọ̀nyí ọ̀pọ̀ ènìyàn gbà á gbọ́ nítorí náà jésù wí fún àwọn júù tí ó gbà á gbọ́ pé. bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin jẹ́ ọmọ ẹ̀yìn mi ní ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. wọ́n dá a lóhùn wípé irú ọmọ abrahamu ni àwa í ṣe àwa kò sì sí ẹrú fún ẹnikẹ́ni rí láé ìwọ a ṣe wípé ẹ ó di òmìnira. jésù dá wọn lóhùn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú kì í sì gbé ilé títí láé ọmọ ní gbé ilé títí láé nítorí náà bí ọmọ bá sọ di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ mo mọ̀ pé irú ọmọ Abraham ni ẹ̀yin ṣe ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà àti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí ààyè nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá ni mò ń sọ ẹ̀yin pẹ̀lú sì ń ṣe èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá yín. wọ́n dáhùn wọ́n sì wí fún un pé. Abrahamu ni bàbá wa. Jésù wí fún wọn pé. ìbá ṣe pé ọmọ Abrahamu ni ẹ̀yin ṣe ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Abraham ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ń wá ọ̀nà àti pa mí ẹni tí ó sọ òtítọ́ fún yín èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ Ọlọ́run Abraham kò ṣe èyí ẹ̀yin ń ṣe iṣẹ́ bàbá yín. nígbà náà ni wọ́n wí fún un pé. a kò bí wa nípa panṣágà a ní bàbá kan èyí ni ní Ọlọ́run. Jésù wí fún wọn pé. Pe ìbá ṣe pé ọlọ́run ni bàbá yín ẹ̀yin ìbá fẹ́ràn mi nítorí tí èmi ti ọ̀dọ̀ ọlọ́run jáde mo sì wá bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n òun ni ó rán mi èyí ti ṣe tí èdè mi kò fi yé yín nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi ni tí èṣù bàbá yín ni ẹ̀yin ń ṣe ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ sì ń fẹ́ ṣe apànìyàn ni òun ṣe láti àtètèkọ́ṣe kò sì dúró ní òtítọ́ nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ nítorí èké ni àti bàbá èké ṣùgbọ́n nítorí èmi ń sọ òtítọ́ fún yín ẹ kò sì gbà mí gbọ́ ta ni nínú yín tí ó ti dá mi ní ẹ̀bi ẹ̀ṣẹ̀ bí mo bá ń sọ òtítọ́ èé ṣe tí ẹ̀yin kò fi gbà mí gbọ́ ẹni tí í ṣe ti ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run. àwọn júù dáhùn wọ́n sì wí fún un pé. àwa kò wí nítòótọ́ pé ará samaria ni ìwọ ń ṣe àti pé ìwọ ní ẹ̀mí èṣù. jésù dáhùn wípé. èmi kò ní ẹ̀mí èṣù ṣùgbọ́n èmi ń bọlá fún bàbá mi ẹ̀yin kò sì bọlá fún mi èmi kò wá ògo ara mi ẹnìkan bẹ tí ó ń wá a tí ó sì ń ṣe ìdájọ́ lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò rí ikú láéláé. àwọn júù wí fún un pé. nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ ní ẹ̀mí èṣù abrahamu kú àti àwọn wòlíì ìwọ sì wí pé bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò tọ́ ikú wò láéláé ìwọ àpọ̀jù abraham bàbá wa lọ ẹni tí ó kú àwọn wòlíì sì kú ta ni wọ́n fi ara rẹ̀ pè é. jésù dáhùn wípé. bí mo bá yin ara mi ní ògo ògo mi kò jẹ́ nǹkan bàbá mi ni ẹni tí ń yìn mí ní ògo ẹni tí ẹ̀yin wí ọlọ́run yín ní í ṣe ẹ kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ bí mo bá sì wí pé èmi kò mọ̀ èmi ó di èké gẹ́gẹ́ bí ẹ̀yin ṣùgbọ́n èmi mọ̀ mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ abrahamu Baba yín yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí i ó sì yọ̀. nítorí náà àwọn júù wí fún un pé. ọdún rẹ kò tí ì tó àádọ́ta ìwọ sì ti rí abrahamu. jésù sì wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín kí abrahamu tó wà èmi nìyí. nítorí náà wọ́n gbé òkúta láti sọ lù ú ṣùgbọ́n jésù fi ara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì. jòhánù orí kẹsàn-án. bí ó sì ti ń kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí í léèrè pípé. olùkọ́ ni ta ní dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ilé afọ́jú. jésù dáhùn pé. kì í ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ ọlọ́run hàn lára rẹ̀ èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé. nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán ó tutọ́ sílẹ̀ ó sì fi tọ́nà ṣe amọ̀ ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà ó sì wí fún un pé. lọ wẹ̀ nínú adágún sílùámù. ìtumọ̀ èyí tí jẹ́ rán lọ nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó sì dé ó ríran ǹjẹ́ àwọn aládùúgbò àti àwọn tí ó rí i nígbà àtijọ́ pé alágbèéni ṣe wípé. ẹni tí ó ti ń jókòó ṣàgbẹ̀kọ́ yìí. àwọn kan wípé. òun ni. òun ni. àwọn ẹlòmíràn wípé. bẹ́ẹ̀ náà kò jọ ni. ṣùgbọ́n òun wípé. èmi ni. nítorí náà ni wọ́n wí fún un pé. ǹjẹ́ ojú rẹ ti ṣe là ó dáhùn ó sì wí fún wọn pé. ọkùnrin kan tí a ń pè ní jésù ni ó ṣe amọ̀ ó sì fi kùn mí lójú ó sì wí fún mi pé lọ sí adágún sílóàmù kí o sì wẹ̀ èmi sì lọ mo wẹ̀ mo sì ríran. wọ́n sì wí fún un pé. òun náà dà. ó wí pé. èmi kò mọ̀ wọ́n mú ẹni tí ojú rẹ̀ ti fọ́ rí wá sọ́dọ̀ àwọn Farisí ǹjẹ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà nígbà tí jésù ṣe amọ̀ náà tí ó sì là á lójú nítorí náà àwọn farisí pẹ̀lú tún bi í léèrè bí ó ti ṣe ríran ó sì wí fún wọn pé. ó fi amọ̀ lé ojú mi mo sì wẹ̀ mo sì ríran. nítorí náà àwọn kan nínú àwọn farisí wí pé. ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá nítorí tí kò pa ọjọ́ ìsinmi mọ́ àwọn ẹlòmíràn wípé. ọkùnrin tí í ṣe ẹlẹ́ṣẹ̀ yóò àti ṣe lè ṣe irú iṣẹ́ àmì wọ̀nyí. ìyapa sì wà láàrin wọn nítorí náà wọ́n sì tún wí fún afọ́jú náà pé. kí ni ìwọ wí nítorí rẹ̀ nítorí tí ó là ọ́ lójú. ó sì wí pé. wòlíì ní í ṣe. nítorí náà àwọn júù kò gbàgbọ́ nítorí rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́ rí àti pé ó sì tún ríran títí wọ́n fi pe àwọn òbí ẹni tí a ti là lójú wọ́n sì bi wọ́n léèrè wípé. èyí ni ọmọ yín ẹni tí ẹ̀yin wípé àbí ní afọ́jú ó wá ti ṣe ríran nísinsìnyí. àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé. àwa mọ̀ pé ọmọ wa ni èyí àti pé a bí i ní afọ́jú ṣùgbọ́n bí ó ti ṣe ń ríran nísinsìnyí àwa kò mọ̀ tàbí ẹni tí ó là á lójú àwa kò mọ̀ ẹni tí ó gbọ́njú ní í ṣe ẹbí léèrè yóò wí fún ara rẹ̀. nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù nítorí àwọn Júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé Kristi ní í ṣe wọn ò yọ kúrò nínú sinagogu nítorí èyí ni àwọn òbí rẹ̀ fi wí pé ẹni tí ó gbọ́njú ní í ṣe ẹ bi í léèrè. nítorí náà wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́ẹ̀kejì wọ́n sì wí fún un pé. fi ògo fún ọlọ́run àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí ṣe. nítorí náà ó dáhùn ó sì wí pé. bí ẹlẹ́ṣẹ̀ ni èmi kò mọ̀ ohun kan ni mo mọ̀ pé mo ti fọ́jú rí mo ríran nísinsìnyí. nítorí náà wọ́n wí fún un pé. kí ni ó ṣe sí ọ? ó ti ṣe là ọ́ lójú. ó dá wọn lóhùn wípé. èmi ti sọ fún yín náà ẹ̀yin kò sì gbọ́ nítorí kí ni ẹ̀yin ṣe ń fẹ́ tún gbọ́ ẹ̀yin pẹ̀lú ń fẹ́ ṣe ọmọ ẹ̀yìn rẹ̀ bí. wọ́n sì fi í ṣe ẹlẹ́yà wọ́n sì wí pé. ìwọ lé ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀yìn Mósè lé àwa àwa mọ̀ pé Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó ṣe ti eléyìí àwa kò mọ ibi tí ó gbé ti wá ọkùnrin náà dáhùn ó sì wí fún wọn pé. ohun ìyanu ṣáà ni èyí pé ẹ̀yin kò mọ ibi tí ó gbé ti wá ṣùgbọ́n òun ṣáà ti là mí lójú àwa mọ̀ pé ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí ọlọ́run tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀ òun ní gbọ́ tirẹ̀ láti ìgbà tí ayé ti ṣẹ̀ a kò tí ì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí ní afọ́jú rí ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá kì bá ti lè ṣe ohunkóhun. wọ́n sì dáhùn wí fún un pé. nínú ẹ̀ṣẹ̀ ni a bí ìwọ pátápátá ìwọ sì ń kọ́ wa bí. wọ́n sì tì í sóde jésù gbọ́ pé wọ́n ti tì í sóde nígbà tí ó sì rí i ó wí pé. ìwọ gba ọmọ ọlọ́run gbọ́ bí. òun sì dáhùn wí ta ni olúwa kí èmi kí ó lè gbà á gbọ́. jésù wí fún un pé ìwọ ti rí i òun náà sì ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí. ó sì wí pé. olúwa mo gbàgbọ́. ó sì wólẹ̀ fún un. jésù sì wí pé. nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé. Pe àwa pẹ̀lú fọ́jú bí? Jésù wí fún wọn pé. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kìbá ti ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin wí pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Jòhánù orí kẹwàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè òun náà ni olè àti ọlọ́ṣà ṣùgbọ́n ẹni tí ó bá bá ti ẹnu ọ̀nà wọlé òun ní í ṣe olùṣọ́ àwọn àgùntàn òun ni olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀ ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ ó sì ṣe amọ̀nà wọn jáde nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde ó ṣíwájú wọn àwọn àgùntàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀ wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò. òwe yìí ni jésù pa fún wọn ṣùgbọ́n òye nǹkan tí nǹkan wọn ní jẹ́ tí ó ń sọ fún wọn kò yé wọn nítorí náà jésù tún wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi. Si ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. èmi ni ilẹ̀kùn bí ẹnìkan bá bá ọ̀dọ̀ mi wọlé òun ni a ó gbàlà yóò wọlé yóò sì jáde yóò sì rí koríko olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní ìyè àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀ èmi ni olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn ṣùgbọ́n alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn ẹni tí àwọn àgùntàn kìí ṣe tirẹ̀ ó rí ìkookò ń bọ̀ ó sì fi àwọn àgùntàn sílẹ̀ ó sì sá lọ ìkookò sì mú àwọn àgùntàn ó sì fọ́n wọn káàkiri alágbàṣe sá lọ nítorí tí í ṣe alágbàṣe kò sì náání àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo sì mọ àwọn tèmi àwọn tèmi sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi sì mọ baba mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kìí ṣe ti agbo yìí àwọn ni èmi kò lè ṣe aláìmúwá pẹ̀lú wọn ó sì gbọ́ ohùn mi wọn ó sì jẹ́ agbo kan olùṣọ́ àgùntàn kan nítorí náà ni bàbá mi ṣe fẹ́ràn mi nítorí tí mo fi ẹ̀mí mi lélẹ̀ kí èmi kí ó lè tún gbà á ẹnìkan kò gbà á lọ́wọ́ mi ṣùgbọ́n mo fi í lélẹ̀ fún ara mi mo ní agbára láti fi í lélẹ̀ mo sì ní agbára láti tún gbà á àṣẹ yìí ni mo ti gbà láti ọ̀dọ̀ bàbá mi wá. nítorí náà ìyapa tún wà láàrin àwọn Júù nítorí ọ̀rọ̀ wọ̀nyí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 ọ̀kan lé èmi àti bàbá mi já sí. àwọn júù sì tún he òkúta láti sọ lù ú jésù dá wọn lóhùn pé. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo fi hàn yín láti ọ̀dọ̀ bàbá mi wá nítorí èwo nínú iṣẹ́ wọn ni ni ẹ̀yin ṣe sọ mí ní òkúta. àwọn júù sì dá a lóhùn wípé. àwa kò sọ ọ́ ní òkúta nítorí iṣẹ́ rere ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òdì àti nítorí ìwọ tí ṣe ènìyàn fi ara rẹ̀ ṣe ọlọ́run jésù dá wọn lóhùn pé. a kò wá ti kọ́ nínú òfin yín pé mo ti wí pé ọlọ́run ni ẹ̀yin ṣe bí ó bá pè wọ́n ní ọlọ́run àwọn ẹni tí a fi ọ̀rọ̀ ọlọ́run fún a kò sì lè ba ìwé mímọ́ jẹ́ ẹ̀yin à ń wí ní ti ẹni tí baba yà sí mímọ́ tí ó sì rán sí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí èmi wí pé ọmọ ọlọ́run ni èmi ṣe bí èmi kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́ ẹ gba iṣẹ́ náà gbọ́ kí ẹ̀yin kí ó lè mọ̀ kí ó sì lè yé yín pé bàbá wà nínú mi èmi sì wà nínú rẹ̀. wọ́n sì tún wọ̀nà láti mú un ó sì bọ́ lọ́wọ́ wọn ó sì tún kọjá lọ sí apá kejì jọ́dánì sí ibi tí Jòhánù ti kọ́ baptisi níbẹ̀ ni ó sì jókòó àwọn ènìyàn pípọ̀ sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí pé. Jòhánù kò ṣe iṣẹ́ àmì kan ṣùgbọ́n òtítọ́ ni ohun gbogbo tí Jòhánù sọ nípa ti ọkùnrin yìí. àwọn ènìyàn pípọ̀ níbẹ̀ sì gbà á gbọ́. Jòhánù orí kọkànlá. ara ọkùnrin kan sì ṣe aláìdáa Lásárù ará Bẹ́tánì tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀ Maria náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa tí ó sì fi irun orí rẹ̀ nú ẹsẹ̀ rẹ̀ nù arákùnrin rẹ̀ ní Lásárù yìí ṣe ara ẹni tí kò dáa nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé. Olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò dáa. nígbà tí Jésù sì gbọ́ ó wí pé. àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo Ọlọ́run kí a lè yin ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù. Nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dáa ó gbé ijọ́ méjì sí i níbì kan náà tí ó gbé wà. Ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé. Rabi, nílọ́lọ́ yìí ni àwọn Júù ń wá ọ̀nà àti sọ ọ́ ní òkúta ìwọ sì tún ń padà lọ síbẹ̀. Jésù dáhùn pé. wákàtí méjìlá kì í bẹ nínú ọ̀sán kan bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀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 lásàrù kú èmi sì yọ̀ nítorí yín tí èmi kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. nítorí náà tómásì ẹni tí à ń pè ní dídímù wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé. ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá a kú pẹ̀lú. nítorí náà nígbà tí jésù dé ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ijọ́ mẹ́rin náà ǹjẹ́ bẹ́tánì súnmọ́ jerúsálẹ́mù tó fọ́lọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ nínú àwọn júù sì wá sọ́dọ̀ màtá àti màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn nítorí náà nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ wá ó jáde lọ ìpàdé rẹ̀ ṣùgbọ́n màríà jókòó nínú ilé nígbà náà ni màtá wí fún jésù pé. olúwa ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín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 olùkọ́ni dé ó sì ń pè ọ́. nígbà tí ó gbọ́ ó dìde lọ́gán ó sì wá sọ́dọ̀ rẹ̀ jésù kò sáà tí ì wọ ìlú ṣùgbọ́n ó wà níbì kan náà tí màtá pàdé rẹ̀ nítorí náà àwọn júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ń tù ú nínú nígbà tí wọ́n rí i tí màríà dìde kánkán tí ó sì jáde wọ́n tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibojì lọ ìsìnkú níbẹ̀ nígbà tí Maria sì dé ibi tí Jésù gbé wà tí ó sì rí i ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó wí fún un pé. Olúwa ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín arákùnrin mi kìbá ti kú. jẹ́ nígbà tí Jésù rí i tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá a wá ń sọkún pẹ̀lú rẹ̀ ó kérora lé ọkàn rẹ̀ inú rẹ̀ sì bàjẹ́ ó sì wí pé níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí. wọ́n sì wí fún un pé. olúwa wá wò ó. jésù sọkún nítorí náà àwọn júù wípé. ṣá wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó. àwọn kan nínú wọn sì wípé. ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú kò lè ṣe é kí ọkùnrin yìí má kú bí. nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀ ó wá sí ibojì ó sì jẹ́ ihò a sì gbé òkúta lé ẹnu rẹ̀ jésù wípé. ẹ gbé òkúta náà kúrò. màtá arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé. olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú. jésù wí fún un pé. èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo ọlọ́run nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé. bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe ní òrora pé. lásàrù jáde wá. ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún wọn pé. ẹ tú ẹ sì jẹ́ kí ó máa lọ. nítorí náà ni ọ̀pọ̀ àwọn júù tí ó wá sọ́dọ̀ maria tí wọ́n rí ohun tí jésù ṣe wọ́n gbà á gbọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ àwọn Farisí lọ wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisí pe ìgbìmọ̀ jọ wọ́n sì wí pé. kí ni àwa ń ṣe nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará Róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. ṣùgbọ́n Káyáfà ọ̀kan nínú wọn ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà ó wí fún wọn pé. ẹ̀yin kò mọ ohunkóhun rárá bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn kí gbogbo orílẹ̀-èdè kí ó má bàa ṣègbé. kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ tẹ́lẹ̀ pé jésù yóò kú fún orílẹ̀-èdè náà kì í sì í ṣe kìkì fún orílẹ̀-èdè náà nìkan ṣùgbọ́n pẹ̀lú kí ó lè kó àwọn ọmọ ọlọ́run tí a ti fún káàkiri jọ lé ọ̀kan ṣoṣo nítorí náà láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀pọ̀ láti pa á nítorí náà jésù kò rìn ní gbangba láàrin àwọn júù mọ́ ṣùgbọ́n ó ti ibẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú ńlá kan tí a ń pè ní éfrémù níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá àwọn júù sì súnmọ́ etílé ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko wá sí ìgòkè lọ sí Jerúsálẹ́mù síwájú ìrékọjá láti ya ara wọn sí mímọ́ nígbà náà ni wọ́n ń wá Jésù wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé. ẹ̀yin ti rò ó sí pé kì yóò wá sí àjọ. Si ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà kí ó fi í hàn kí wọn kí ó lè mú un. Jòhánù orí kejìlá. nítorí náà nígbà tí àjọ ìrékọjá kù ijọ́ mẹ́fà Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásárù wà ẹni tí ó ti kú tí Jésù jí kúrò nínú òkú. No wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀ màtá sì ń ṣe ìránṣẹ́ ṣùgbọ́n lásàrò jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀ nígbà náà ni maria mú òróró ìkunra náàdì òṣùwọ̀n lítírà kan àìlábùlà olówó iyebíye ó sì ń fi kùn jésù ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù ilé sì kún fún òórùn ìkunra náà nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì iskariotu ọmọ símónì ẹni tí yóò fi hàn wípé. èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní ọ̀ọ́dúnrún owó idẹ kí a sì fi fún àwọn tálákà. ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí tí ó náání àwọn tálákà ṣùgbọ́n nítorí tí í ṣe olè òun ni ó sì ní àpò a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀ nígbà náà ni jésù wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ ó ṣe é sílẹ̀ de ọjọ́ sísìnkú mi nígbà gbogbo ni ẹ̀yin sáà ní tálákà pẹ̀lú yín ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. nítorí náà ìjọ ènìyàn nínú àwọn Júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀ wọ́n sì wá. Si kì í ṣe nítorí Jésù nìkan ṣùgbọ́n kí wọ́n lè rí Lásárù pẹ̀lú ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásárù pẹ̀lú nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ wọ́n sì gba Jésù gbọ́ ní ijọ́ kejì nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sí àjọ gbọ́ pé Jésù ń bọ̀ wá sí Jerúsálẹ́mù wọ́n mú ìmọ̀ ọpẹ́ wọ́n sì jáde lọ ìpàdé rẹ̀ wọ́n sì ń kígbe pé. hòsánà olùkún lẹni tí ń bọ̀ wá ní orúkọ olúwa ọba ìsírẹ́lì. nígbà tí jésù sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó gùn ún gẹ́gẹ́ bí a ti kọ̀ wípé. má bẹ̀rù ọmọbìnrin síónì wò ó ọba rẹ̀ ń bọ̀ wá ó jókòó lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. nǹkan wọ̀nyí kò tètè yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n nígbà tí a ṣe Jésù lógo nígbà náà ni wọ́n rántí pé a kọ̀wé nǹkan wọ̀nyí ní tirẹ̀ àti pé òun ni wọ́n ṣe nǹkan wọ̀nyí sí nítorí náà ìjọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó pe Lásárù jáde nínú ibojì rẹ̀ tí ó sì jí i dìde kúrò nínú òkú wọ́n jẹ́rìí nítorí èyí ni ìjọ ènìyàn sì ṣe lọ pàdé rẹ̀ nítorí tí wọ́n gbọ́ pé ó ti ṣe iṣẹ́ àmì yìí nítorí náà àwọn Farisí wí fún ara wọn pé. ẹ kíyèsí bí ẹ kò ti lè borí ní ohunkóhun ẹ wo bí gbogbo ayé ti ń wọ̀ àwọn ẹlẹ́nì sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ àwọn wọ̀nyí ni ó tọ̀ Fílípì wá ẹni tí í ṣe ara bethsaida ti galili wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé. alàgbà àwa ń fẹ́ rí jésù. fílípì wá ó sì sọ fún áńdérù áńdérù àti fílípì wá wọ́n sì sọ fún jésù jésù sì dá wọn lóhùn wípé. wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú ó wà òun nìkan ṣùgbọ́n bí ó bá kú á sì so ọ̀pọ̀lọpọ̀ èso ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di ìyè àìnípẹ̀kun bí ẹnikẹ́ni bá ń sìn mí kí ó máa tọ̀ mí lẹ́yìn àti níbi tí èmi bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú bí ẹnikẹ́ni bá ń sìn mí òun ni bàbá yóò bu ọlá fún nísinsìnyí ni à ń pọ́n ọkàn mi lójú kí ni èmi ó sì wí bàbá gbà mí kúrò nínú wákàtí yìí ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí bàbá ṣe orúkọ rẹ lógo. nítorí náà ohùn kan ti ọ̀run wá wípé. èmi ti ṣe é lógo náà èmi ò sì tún ṣe é lógo. nítorí náà ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ ọ wípé. àrá ń sán. àwọn ẹlòmíràn wípé. áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. jésù sì dáhùn wípé. kì í ṣe nítorí mi ni ohùn yìí ṣe wá bí kò ṣe nítorí yín nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde àti èmi bí a bá gbé mi sókè kúrò ní ayé èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. ṣùgbọ́n ó wí èyí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú nítorí náà àwọn ìjọ ènìyàn dá lóhùn wípé. àwa gbọ́ nínú òfin pé. Kristi wà títí láéláé ìwọ a ṣe wípé a kò lè ṣàì má gbé ọmọ ènìyàn sókè ta ní í ṣe ọmọ ènìyàn yìí. nígbà náà ni Jésù wí fún wọn pé. nígbà díẹ̀ sí i ni ìmọ́lẹ̀ wà láàrin yín ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má ṣe bà á lé yín ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi tí òun gbé ń lọ nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀ ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. nǹkan wọ̀nyí ni jésù sọ ó sì jáde lọ ó fi ara pamọ́ fún wọn ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí ní ojú wọn wọn kò gbà á gbọ́ kí ọ̀rọ̀ wòlíì àìsáyà lè ṣẹ èyí tí ó sọ pé. olúwa ta ni ó gba ìwàásù wa gbọ́ àti ta ni a sì fi apá olúwa hàn fún. nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́ nítorí àìsáyà sì tún sọ pé. ó ti fọ́ wọn lójú ó sì ti sé àyà wọn le kí wọn má bàa fi ojú wọn rí kí wọn má bàa fi ọkàn wọn mọ̀ kí wọn má bàa yí padà kí èmi má bàa mú wọn lára dá. nǹkan wọ̀nyí ni àìsáyà wí nítorí ó ti rí ògo rẹ̀ ó sì sọ̀rọ̀ rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú ṣùgbọ́n nítorí àwọn Farisí wọn kò jẹ́wọ́ rẹ̀ kí a má bàa yọ wọ́n kúrò nínú sínágọ́gù nítorí wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ìyìn ti Ọlọ́run lọ Jésù sì kígbe ó sì wí pé. ẹni tí ó bá gbà mí gbọ́ èmi kọ́ ni ó gbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ó rán mi ẹni tí ó bá sì rí mi ó rí ẹni tí ó rán mi èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kí ó má ṣe wà ní òkùnkùn bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa wọ́n mọ́ èmi kì yóò ṣe ìdájọ́ rẹ̀ nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé bí kò ṣe láti gba ayé là ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi ó ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ tí mo ti sọ òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìgbẹ̀yìn ọjọ́ nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fún ara mi ṣùgbọ́n bàbá tí ó rán mi òun ni ó ti fún mi ní àṣẹ ohun tí èmi ó sọ àti èyí tí èmi ó wí èmi sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun ni òfin rẹ̀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 gbé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin sì mọ ibi tí èmi gbé ń lọ ẹ sì mọ ọ̀nà náà. Tómásì wí fún un pé. Olúwa a kò mọ ibi tí o gbé ń lọ a wà ti ṣe mọ ọ̀nà náà. Jésù wí fún un pé. Èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí ẹ̀yin ìbá ti mọ̀ bàbá mi pẹ̀lú láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ọ́n ẹ sì ti rí i. Fílípì wí fún un pé. Olúwa fi bàbá náà hàn wá ó sì tó fún wa. Jésù wí fún un pé. bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì ẹni tí ó bá ti rí mi ó ti rí baba ìwọ a ti ṣe wípé fi baba hàn wá ìwọ kò ha gbàgbọ́ pé èmi wà nínú baba àti pé baba wà nínú mi ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín èmi kò dá a sọ ṣùgbọ́n baba tí ń gbé inú mi òun ní í ṣe iṣẹ́ rẹ̀ ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú baba baba sì wà nínú mi bí kò ṣe bẹ́ẹ̀ ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí ó bá gbà mí gbọ́ iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá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 àní ẹ̀mí òtítọ́ ni ẹni tí aráyé kò lè gbà nítorí tí kò rí i bẹ́ẹ̀ ni kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí tí ó ń bá yín gbé yóò sì wà nínú yín èmi kì yóò fi yín sílẹ̀ ní aláìní baba èmi ó tọ̀ yín wá nígbà díẹ̀ sí i ayé kì yóò sì rí mi mọ́ ṣùgbọ́n ẹ̀yin ó rí mi. Si, nítorí tí èmi wà láàyè ẹ̀yin ó wà láàyè pẹ̀lú ní ọjọ́ náà ni ẹ̀yin ó mọ̀ pé èmi wà nínú bàbá mi àti ẹ̀yin nínú mi àti èmi nínú yín ẹni tí ó bá ní òfin mi tí ó bá sì ń pa wọ́n mọ́ òun ni ẹni tí ó fẹ́ràn mi ẹni tí ó bá sì fẹ́ràn mi a ó fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi wá èmi ó sì fẹ́ràn rẹ̀ èmi ó sì fi ara mi hàn fún un. júdásì wí fún un pé kì í ṣe ìsìkáríọ̀tù. olúwa èyí a ti ṣe tí ìwọ fi ara rẹ hàn fún àwa tí kì ó sì ṣe fún aráyé. jésù dáhùn ó sì wí fún un pé. bí ẹnìkan bá fẹ́ràn mi yóò pa ọ̀rọ̀ mi mọ́ bàbá mi yóò sì fẹ́ràn rẹ̀ àwa ó sì tọ̀ ọ́ wá a ó sì ṣe ibùgbé wa pẹ̀lú rẹ̀ ẹni tí kò fẹ́ràn mi ni kò pa ọ̀rọ̀ mi mọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin ń gbọ́ kì í sì í ṣe ti èmi ṣùgbọ́n ti bàbá tí ó rán mi nǹkan wọ̀nyí ni èmi ti sọ fún yín nígbà tí mò ń bá yín gbé ṣùgbọ́n olùtùnú náà ẹ̀mí mímọ́ ẹni tí bàbá yóò rán ní orúkọ mi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 èmi ó sì tọ̀ yín wá ìbá ṣe pé ẹ̀yin fẹ́ràn mi ẹ̀yin ìbá yọ̀ nítorí èmi ń lọ sọ́dọ̀ bàbá nítorí bàbá mi tóbi jù mí lọ èmi sì ti sọ fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹ pé nígbà tí ó bá ṣẹ kí ẹ lè gbàgbọ́ èmi kì yóò bá yín sọ̀rọ̀ púpọ̀ nítorí aládé ayé yìí wá kò sì ní nǹkan kan lọ́dọ̀ mi ṣùgbọ́n nítorí kí ayé lè mọ̀ pé èmi fẹ́ràn baba gẹ́gẹ́ bí baba sì ti fi àṣẹ fún mi bẹ́ẹ̀ ni èmi ń ṣe ẹ dìde ẹ jẹ́ kí a lọ kúrò níhìn yìí. jòhánù orí kẹẹ̀ẹ́dógún. èmi ni àjàrà tòótọ́ bàbá mi sì ni olùṣọ́gbà gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso. so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 gẹ́gẹ́ bí baba ti fẹ́ mi bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí ayọ̀ yín kí ó lè wà nínú yín àti kí ayọ̀ yín kí ó lè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 nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín bí ayé bá kórìíra yín ẹ mọ̀ pé ó ti kórìíra mi ṣáájú yín ìbá ṣe bí ẹ̀yin ṣe ti ayé ayé ìbá fẹ́ àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí ni ayé ṣe kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi wọ́n ó ṣe inúnibíni sí yín pẹ̀lú bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́ wọ́n ó sì pa tiyín mọ́ pẹ̀lú ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ó ṣe sí yín nítorí orúkọ mi nítorí tí wọn kò mọ ẹni tí ó rán mi ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi ó kórìíra bàbá mi pẹ̀lú ìbá ṣe pé èmi kò ti ṣe iṣẹ́ wọn nì láàrin wọn tí ẹlòmíràn kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n ti rí i wọ́n sì kórìíra àti èmi àti bàbá mi ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣẹ pé wọ́n kórìíra mi ní àìnídìí ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ó rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wa òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá. Jòhánù orí kẹrìndínlógún. nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí a má bàa mú yín kọsẹ̀ wọn ó yọ yín kúrò nínú sínágọ́gù àní àkókò ń bọ̀ tí ẹnikẹ́ni tí ó bá pa yín yóò rò pé òun ṣe ìsìn fún Ọlọ́run nǹkan wọ̀nyí ni wọn ó sì ṣe nítorí tí wọn kò mọ bàbá wọn kò sì mọ̀ mí ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín pé nígbà tí wákàtí wọn bá dé kí ẹ lè rántí wọn pé mo ti wí fún yín ṣùgbọ́n èmi kò sọ nǹkan wọ̀nyí fún yín láti ìpilẹ̀ṣẹ̀ wá nítorí tí mo wà pẹ̀lú yín ṣùgbọ́n nísinsìnyí èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín ìbànújẹ́ kún ọkàn yín ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ nítorí bí èmi kò bá lọ olùtùnú kì yóò tọ̀ yín wá ṣùgbọ́n bí mo bá lọ èmi ó rán an sí yín nígbà tí òun bá sì dé yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́ ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́ ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ baba ẹ̀yin kò sì rí mi mọ́ ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín òun ó máa yìn mí lógo nítorí tí yóò gbà nínú ti èmi yóò sì máa sọ ọ́ fún yín ohun gbogbo tí baba ní tèmi ni nítorí èyí ni mo ṣe wípé òun ó gbà nínú tèmi yóò sì sọ fún yín nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ ó sì rí mi nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. nítorí náà òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bá ara wọn sọ pé. kí ni èyí tí ó ń wí fún wa yìí nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi àti nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. nítorí náà wọ́n wí pé. kí ni èyí tí ó wí yìí nígbà díẹ̀ àwa kò mọ ohun tí ó wí. jésù ṣáà ti mọ̀ pé wọ́n ń fẹ́ láti bi òun léèrè ó sì wí fún wọn pé. ẹ̀yin bi ara yín léèrè ní ti èyí tí mo wí pé nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin ó máa sọkún ẹ ó sì máa pohùn réré ẹkún ṣùgbọ́n àwọn aráyé yóò máa yọ̀ inú yín yóò sì bàjẹ́ ṣùgbọ́n ìbànújẹ́ yín ni yóò sì di ayọ̀ nígbà tí obìnrin bá ń rọbí á ní ìbànújẹ́ nítorí tí wákàtí rẹ̀ dé ṣùgbọ́n nígbà tí ó bá ti bí ọmọ náà tán òun kì í sì rántí ìrora náà mọ́ fún ayọ̀ nítorí a bí ènìyàn sí ayé nítorí náà ẹ̀yin ní ìbànújẹ́ nísinsìnyí ṣùgbọ́n èmi ó tún rí yín ọkàn yín yóò sì yọ̀ kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín àti ní ijọ́ náà ẹ̀yin kì yóò bi mí léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ baba ní orúkọ mi òun ó fi fún yín títí dìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè kún nǹkan wọ̀nyí ni mo ti fi òwe sọ fún yín ṣùgbọ́n àkókò dé nígbà tí èmi kì yóò fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n èmi ó sọ ti bàbá fún yín gbangba ní ọjọ́ náà ẹ̀yin ó béèrè ní orúkọ mi èmi kò sì wí fún yín pé èmi ó béèrè lọ́wọ́ bàbá fún yín nítorí tí bàbá tìkára rẹ̀ fẹ́ràn yín nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi ẹ sì ti gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá mo ti ọ̀dọ̀ baba jáde wá mo sì wá sí ayé ẹ̀wẹ̀ mo fi ayé sílẹ̀ mo sì ń lọ sọ́dọ̀ baba. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. wò ó nígbà yìí ni ìwọ ń sọ̀rọ̀ gbangba ìwọ kò sì sọ ohunkóhun ní òwe nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo ìwọ kò ní kí a bi ọ́ léèrè nípa èyí ni àwa gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni ìwọ ti jáde wá. Jésù dá wọn lóhùn pé. ẹ̀yin gbàgbọ́ wàyí kíyèsí wákàtí ń bọ̀ àní ó dé tán nísinsìnyí tí a ó fọ́n yín káàkiri olúkúlùkù sí ilé rẹ̀ ẹ ó sì fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kì yóò sì ṣe èmi nìkan nítorí tí bàbá ń bẹ pẹ̀lú mi nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Jòhánù orí kẹtàdínlógún. nǹkan wọ̀nyí ni Jésù sọ ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run ó sì wí pé. bàbá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 èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọ́n ti jẹ́ rí ìwọ sì ti fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ nísinsìnyí wọ́n mọ̀ pé ohun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì ti gbà á wọ́n sì ti mọ̀ ní tòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi èmi ń gbàdúrà fún wọn èmi kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi nítorí pé tìrẹ ni wọ́n í ṣe tìrẹ sáà ni gbogbo ohun tí í ṣe tèmi àti tèmi sì ni gbogbo ohun tí í ṣe tìrẹ a sì ti ṣe mí lógo nínú wọn èmi kò sì sí ní ayé mọ́ àwọn wọ̀nyí sì ń bẹ ní ayé èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bàbá mi mọ́ pa àwọn tí o ti fi fún mi mọ́ ní orúkọ rẹ kí wọn kí o lè jẹ́ ọ̀kan àní gẹ́gẹ́ bí àwa nígbà tí mo wà pẹ̀lú wọn ní ayé mo pa wọ́n mọ́ ní orúkọ rẹ àwọn tí ìwọ fi fún mi ni mo ti pamọ́ ẹnìkan nínú wọn kò sì ṣègbé bí kò ṣe ọmọ ìgbé kí ìwé mímọ́ kí o lè ṣẹ ṣùgbọ́n nísinsìnyí èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ nǹkan wọ̀nyí ni mo sì ń sọ ní ayé kí wọn kí ó lè ní ayọ̀ mi ní kíkún nínú àwọn tìkára wọn èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé sì ti kórìíra wọn nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé sọ wọn di mímọ́ nínú òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí ìwọ ti rán mi wá sí ayé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 ìwọ ni o rán mi àti pé ìwọ sì fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ìwọ ti fẹ́ràn mi bàbá èmi fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí ó wà lọ́dọ̀ mi níbi tí èmi gbé wà kí wọ́n lè máa wo ògo mi tí ìwọ ti fi fún mi nítorí ìwọ sáà fẹ́ràn mi síwájú ìpilẹ̀ṣẹ̀ ayé bàbá olódodo ayé kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ àwọn wọ̀nyí sì mọ̀ pé ìwọ ni ó rán mi mo ti sọ orúkọ rẹ di mímọ̀ fún wọn èmi ó sì sọ ọ́ di mímọ̀ kí ìfẹ́ tí ìwọ fẹ́ràn mi lè máa wà nínú wọn àti èmi nínú wọn. Jòhánù orí kejìdínlógún. nígbà tí Jésù sì ti sọ nǹkan wọ̀nyí tán ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sókè odò kẹ́dúrónì níbi tí àgbàlá kan wà nínú èyí tí ó wọ̀ òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì ẹni tí ó fi í hàn sì mọ ibẹ̀ pẹ̀lú nítorí nígbà púpọ̀ ni jésù yìí máa lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà ni Judasi. lẹ́yìn tí ó ti gba ẹgbẹ́ ọmọ ogun àti àwọn oníṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn farisí wá síbẹ̀ ti àwọn ti fìtílà àti ògùṣọ̀ àti ohun ìjà nítorí náà bí jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bá òun ó jáde lọ ó sì wí fún wọn pé. ta ni ẹ̀ ń wá. wọ́n sì dá a lóhùn wípé. jésù ti násárẹ́tì. jésù sì wí fún wọn pé. èmi nìyí àti júdásì pẹ̀lú ẹni tí ó fi í hàn dúró pẹ̀lú wọn nítorí náà bí ó ti wí fún wọn pé. èmi nìyí. wọ́n bì sẹ́yìn wọ́n sì ṣubú lulẹ̀ nítorí náà ó tún bi wọ́n léèrè wípé. ta ni ẹ̀ ń wá. wọ́n sì wípé. jésù ti násárẹ́tì. jésù dáhùn pé. mo ti wí fún yín pé. Pe èmi nìyí ǹjẹ́ bí èmi ni ẹ bá ń wá ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ. kí ọ̀rọ̀ ni kí ó lè ṣẹ èyí tí ó wí pé. àwọn tí ìwọ fi fún mi èmi kò sọ ọ̀kan nù nínú wọn. nígbà náà ni Símónì Pétérù ẹni tí ó ní idà ó fà á yọ ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. So orúkọ ìránṣẹ́ náà a máa jẹ́ malku nítorí náà jésù wí fún pétérù pé. tẹ idà rẹ bọ inú àkọ̀ rẹ̀ aago tí baba ti fi fún mi èmi ó ṣe aláìmúbí. nígbà náà ni ẹgbẹ́ ọmọ ogun àti olórí ẹ̀ṣọ́ àti àwọn oúnṣẹ́ àwọn júù mú jésù wọ́n sì dè é wọ́n kọ́ fà á lọ sọ́dọ̀ anna nítorí òun ní í ṣe àna káyáfà ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà káyáfà ṣáà ní í ṣe ẹni tí ó ti bá àwọn júù gbìmọ̀ pé ó ṣàǹfààní kí ènìyàn kan kú fún àwọn ènìyàn simoni pétérù sì ń tọ jésù lẹ́yìn àti ọmọ ẹ̀yìn mìíràn kan ọmọ ẹ̀yìn náà jẹ́ ẹni mímọ̀ fún olórí àlùfáà ó sì bá jésù wọ ààfin olórí àlùfáà lọ ṣùgbọ́n pétérù dúró ní ẹnu ọ̀nà lóde nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn nì tí í ṣe ẹni mímọ̀ fún olórí àlùfáà ó jáde lọ ó sì bá olùṣọ́nà náà sọ ọ́ ó sì mú pétérù wọlé nígbà náà ni ọmọbìnrin náà tí í ṣọ́ ẹnu ọ̀nà wí fún pétérù pé ìwọ pẹ̀lú a ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí bí. ó wí pé èmi kọ́ àwọn ọmọ ọ̀dọ̀ àti àwọn oníṣẹ́ sì dúró níbẹ̀ àwọn ẹni tí ó ti dáná ẹ̀yìn nítorí òtútù mú wọ́n sì ń yáná pétérù sì dúró pẹ̀lú wọn ó ń yáná nígbà náà ni olórí àlùfáà bi jésù léèrè ní ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ní ti ẹ̀kọ́ rẹ̀ jésù dá a lóhùn wípé. èmi ti sọ̀rọ̀ ní gbangba fún aráyé nígbà gbogbo ni èmi ń kọ́ni nínú sínágọ́gù àti ní tẹ́ḿpìlì níbi tí gbogbo àwọn júù ń péjọ sí èmi kò sì sọ ohun kan ní ìkọ̀kọ̀ èé ṣe tí ìwọ fi ń bi mí léèrè béèrè lọ́wọ́ àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ mi ohun tí mo wí fún wọn wò ó àwọn wọ̀nyí mọ ohun tí èmi wí. bí ó sì ti wí èyí tán ọ̀kan nínú àwọn oníṣẹ́ tí ó dúró tì í fi ọwọ́ rẹ̀ lu jésù wípé. olórí àlùfáà ni ìwọ ń dá lóhùn bẹ́ẹ̀. jésù dá lóhùn wípé. bí mo bá sọ̀rọ̀ búburú jẹ́rìí sí búburú náà ṣùgbọ́n bí rere bá ní èé ṣe tí ìwọ fi ń lù mí nítorí anna rán an lọ ní dídè sọ́dọ̀ káyáfà olórí àlùfáà ṣùgbọ́n simoni pétérù dúró ó sì yana nígbà náà ni wọ́n wí fún un pé. ìwọ pẹ̀lú a ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. ó sì sẹ́ ó sì wí pé. èmi kọ́. ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà tí í ṣe ìbátan ẹni tí pétérù ké rẹ̀ sọnù. So wípé. èmi kò wá rí ọ pẹ̀lú rẹ̀ ní àgbàlá. nítorí náà pétérù tún sẹ́ lójú kan náà àkùkọ sì kọ nítorí náà wọ́n fa jésù láti ọ̀dọ̀ káyáfà lọ sí ibi gbọ̀ngàn ìdájọ́ ó sì jẹ́ kùtùkùtù òwúrọ̀ àwọn tìkára wọn kò wọ inú gbọ̀ngàn ìdájọ́ kí wọn kí ó má ṣe di aláìmọ́ ṣùgbọ́n kí wọn kí ó lè jẹ àsè ìrékọjá nítorí náà pílátù jáde tọ̀ wọ́n lọ ó sì wí pé. ẹ̀sùn kí ni ẹ̀yin mú wá sí ọkùnrin yìí. wọ́n sì dáhùn wí fún un pé. ìbá má ṣe pé ọkùnrin yìí ń hùwà ibi a kì bá ti fà á lé ọ lọ́wọ́. nítorí náà pílátù wí fún wọn pé. ẹ mú un tìkára yín kí ẹ sì ṣe ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin. nítorí náà ni àwọn Júù wí fún un pé. kò tọ́ fún wa láti pa ẹnikẹ́ni kí ọ̀rọ̀ Jésù kí ó bàa lè ṣẹ èyí tí ó sọ tí ó ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú nítorí náà Pílátù tún wọ inú ìgbọ̀ngàn ìdájọ́ lọ ó sì pe Jésù ó sì wí fún un pé. ọba àwọn Júù nìwọ í ṣe. Jésù dáhùn pé. ìwọ sọ èyí fún ara rẹ ni tàbí àwọn ẹlòmíràn sọ ọ fún ọ nítorí mi pílátù dáhùn wípé. èmi ń ṣe júù bí àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni ó fà ọ́ lé mi lọ́wọ́ kí ni ìwọ ṣe. jésù dáhùn wípé. ìjọba mi kì í ṣe ti ayé yìí ìbá ṣe pé ìjọba mi ń ṣe ti ayé yìí àwọn oníṣẹ́ mi ìbá jà kí a má bàa fi mí lé àwọn júù lọ́wọ́ ṣùgbọ́n nísinsìnyí ìjọba mi kì í ṣe láti ìhín lọ. nítorí náà pílátù wí fún un pé. ǹjẹ́ ìwọ á ṣe ọba bí? jésù dáhùn wípé. ìwọ wípé ọba ni èmi í ṣe nítorí èyí ni a ṣe bí mi àti nítorí ìdí èyí ni mo sì ṣe wá sí ayé kí èmi kí ó lè jẹ́rìí sí òtítọ́ olúkúlùkù ẹni tí í ṣe ti òtítọ́ ń gbọ́ ohùn mi pílátù wí fún un pé. kí ni òtítọ́. nígbà tí ó sì ti wí èyí tán ó tún jáde tọ̀ àwọn júù lọ ó sì wí fún wọn pé. èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ní àṣà kan pé kí èmi kí ó dá ọ̀kan sílẹ̀ fún yín nígbà àjọ ìrékọjá nítorí náà a fẹ́ kí èmi kí ó dá ọba àwọn júù sílẹ̀ fún yín bí. nítorí náà gbogbo wọn tún kígbe wípé. kì í ṣe ọkùnrin yìí bí kò ṣe bárábà. ọlọ́ṣà sì ni bárábà. johanu orí kọkàndínlógún. nítorí náà ni pílátù mú jésù ó sì nà án àwọn ọmọ sì wọn adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì fi aṣọ ìgúnwà elése àlùkò wọ̀ ọ́ wọ́n sì wí pé. kábíyèsí ọba àwọn júù wọ́n sì fi ọwọ́ wọn gbá a lójú pílátì sì tún jáde ó sì wí fún wọn pé. wò ó mo mú un jáde tọ̀ yín wá kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀. nítorí náà jésù jáde wá tí òun ti adé àti aṣọ ẹlẹ́sẹ̀ àlùkò pílátù sì wí fún wọn pé. ẹ wo ọkùnrin náà. nítorí náà nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn oníṣẹ́rí wọ́n kígbe wípé. kàámà àgbélébù kàámà àgbélébù. pílátù wí fún wọn pé. ẹ mú un fún ara yín kí ẹ sì kàámà àgbélébù nítorí tí èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. àwọn júù dá lóhùn wípé. àwa ní òfin kan àti gẹ́gẹ́ bí òfin wọn ó yẹ láti kú nítorí tí ó fi ara rẹ̀ ṣe ọmọ ọlọ́run nítorí náà nígbà tí pílátù gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀rù túbọ̀ bà á ó sì tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ ó sì wí fún jésù pé. níbo ni ìwọ ti wá. ṣùgbọ́n jésù kò dá a lóhùn nítorí náà pílátù wí fún un pé. èmi ni ìwọ kò fọhùn sí ìwọ kò mọ̀ pé èmi ní agbára láti dá ọ sílẹ̀ èmi sì ní agbára láti kà ọ́ mọ́ àgbélébùú. jésù dá a lóhùn pé ìwọ kì bá ti ní agbára kan lórí mi bí kò ṣe pé a fi í fún ọ láti òkè wá nítorí náà ẹni tí ó fi mí lé ọ lọ́wọ́ ni ó ní ẹ̀ṣẹ̀ pọ̀ jù. nítorí èyí pílátù ń wá ọ̀nà láti dá a sílẹ̀ ṣùgbọ́n àwọn júù kígbe wípé. bí ìwọ bá dá ọkùnrin yìí sílẹ̀ ìwọ kì í ṣe ọ̀rẹ́ késárì ẹnikẹ́ni tí ó bá ṣe ara rẹ̀ ní ọba ó sọ̀rọ̀ òdì sí késárì. nítorí náà nígbà tí pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó mú jésù jáde wá ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ tí à ń pè ní òkúta títẹ́ ṣùgbọ́n ní èdè Hébérù gábátà ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá ó jẹ́ ìwọ̀n wákàtí ẹ̀kẹfà ó sì wí fún àwọn Júù pé. ẹ wo ọba yín. nítorí náà wọ́n kígbe wípé. mú un kúrò mú kúrò màá mú àgbélébùú. Pílátù wí fún wọn pé. èmi ò wá ka ọba yín mọ́ àgbélébùú bí àwọn olórí àlùfáà dáhùn wípé. àwa kò ní ọba bí kò ṣe késárì. nígbà náà ni ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú nítorí náà wọ́n mú jésù ó sì jáde lọ ó ru àgbélébùú fún ara rẹ̀ sí ibi tí à ń pè ní ibi agbárí ní èdè ebéèrù tí à ń pè ní gọlgọta níbi tí wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn méjì mìíràn pẹ̀lú rẹ̀ níhà ìkíní àti ní àkejì jésù sì wà láàrin pílátù sì kọ ìwé àkọlé kan pẹ̀lú ó sì fi ilé orí àgbélébù náà ohun tí a sì kọ ni jésù ti násárẹ́tì ọba àwọn júù nítorí náà ọ̀pọ̀ àwọn júù ni ó ka ìwé àkọlé yìí nítorí ibi tí a gbé kan jésù mọ́ àgbélébù súnmọ́ etí ìlú a sì kọ ọ́ ní èdè hébérù àti ti nátínì àti ti Hélénì nítorí náà àwọn olórí àlùfáà àwọn Júù wí fún Pílátù pé. má ṣe kọ ọ́ pé ọba àwọn Júù ṣùgbọ́n pé òun wí pé èmi ni ọba àwọn Júù. Pílátù dáhùn pé. ohun tí mo ti kọ tán mo ti kọ ọ́ ná. nígbà náà ni àwọn ọmọ ogun nígbà tí wọ́n kan Jésù mọ́ àgbélébù tán wọ́n mú aṣọ rẹ̀ wọ́n sì pín wọn sí ipa mẹ́rin apá kan fún ọmọ ogun kọ̀ọ̀kan àti toró rẹ̀ ṣùgbọ́n toró náà kò ní ojúràn wọ́n hun láti òkè títí jálẹ̀ nítorí náà wọ́n wí fún ara wọn pé. ẹ má jẹ́ kí a fàya ṣùgbọ́n kí a ṣẹ́ nítorí rẹ̀ ti ẹni tí yóò jẹ́. kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wí pé. wọ́n pín aṣọ mi láàrin ara wọn wọ́n sì ṣẹ́ fún aṣọ ìlékè mi nǹkan wọ̀nyí ni àwọn ọmọ ogun ṣe ìyá jésù àti arábìnrin ìyá rẹ̀ maria aya clopa àti maria magdalene sì dúró níbi àgbélébùú nítorí náà nígbà tí jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn náà dúró ẹni tí jésù fẹ́ràn ó wí fún ìyá rẹ̀ pé. obìnrin wo ọmọ rẹ. lẹ́yìn náà ni ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn náà pé. wo ìyá rẹ láti wákàtí náà lọ ni ọmọ ẹ̀yìn náà sì ti mú un lọ sí ilé ara rẹ̀ lẹ́yìn èyí bí jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán kí ìwé mímọ́ lè bá a ṣe ó wí pé. òru gbẹ́ngbẹ́ mi. a gbé ohun èlò kan kalẹ̀ níbẹ̀ tí ó kún fún ọtí kíkan wọ́n sì fi sponge tí ó kún fún ọtí kíkan sórí igi ìsọ́pù wọ́n sì fi sí i ní ẹnu nítorí náà nígbà tí jésù sì ti gba ọtí kíkan náà ó wí pé. ó parí. ó sì tẹ orí rẹ̀ ba ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. nítorí ó jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ kí òkú wọn má bàa wà lórí àgbélébù ní ọjọ́ ìsinmi nítorí ọjọ́ ńlá ni ọjọ́ ìsinmi náà nítorí náà àwọn júù bẹ̀ pílátù pé kí ó ṣe egungun itan wọn kí a sì gbé wọn kúrò nítorí náà àwọn ọmọ ogun wá wọ́n sì ṣe egun itan ti èkíní àti ti èkejì tí a kàn mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù tí wọ́n sì rí i pé ó ti kú náà wọn kò sì ṣe egungun itan rẹ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ogun náà fi ọ̀kọ̀ gún un ní ẹ̀gbẹ́ lójú kan náà ẹ̀jẹ̀ àti omi sì tú jáde ẹni tí ó rí sì jẹ́rìí òtítọ́ sì ni ẹ̀rí rẹ̀ ó sì mọ̀ pé òótọ́ ni òun wí kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ nǹkan wọ̀nyí ṣe kí ìwé mọ́ kí ó lè ṣẹ tí ó wí pé. a kì yóò fọ́ egungun rẹ̀. ìwé mímọ́ mìíràn ẹ̀wẹ̀ sì wí pé. wọn ó máa wo ẹni tí a gún ní ọ̀kọ̀. lẹ́yìn nǹkan wọ̀nyí ni Joseph ará Arimatia ẹni tí í ṣe ọmọ ẹ̀yìn Jésù ṣùgbọ́n ní ìkọ̀kọ̀ nítorí ìbẹ̀rù àwọn Júù ó bẹ pílátù kí òun kí ó lè gbé òkú jésù kúrò pílátù sì fún un ní àṣẹ nítorí náà ni ó wá ó sì gbé òkú jésù lọ nikodemu pẹ̀lú sì wá ẹni tí ó tọ jésù wá lóru lákọ̀ṣe ó sì mú àdàpọ̀ jíà àti aloe wá ó tó ìwọ̀n ọgọ́rùn-ún lítírà bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú jésù wọ́n sì fi aṣọ ọ̀gbọ̀ dì pẹ̀lú tùràrí gẹ́gẹ́ bí ìṣe àwọn Júù ti rí ní ìsìnkú wọn. Àgbàlá kan sì wà níbi tí a gbé kàn án mọ́ àgbélébùú. Ibojì tuntun kan sì wà nínú àgbàlá náà nínú èyí tí a kò tí ì tẹ ẹnikẹ́ni sí rí. Ǹjẹ́ níbẹ̀ ni wọ́n tẹ́ Jésù sí nítorí ìpalẹ̀mọ́ àwọn Júù nítorí ibojì náà wà nítòsí. Jòhánù orí ogún ní ijọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù nígbà tí ilẹ̀ kò tí ì mọ́ ni Maria Magdalene wá sí ibojì ó sì rí i pé a ti gbé òkúta kúrò ní ẹnu ibojì nítorí náà ó sáré ó sì tọ̀ Símónì Pétérù wá àti ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí Jésù fẹ́ràn ó sì wí fún wọn pé. wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì àwa kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Si nígbà náà ni pétérù jáde àti ọmọ ẹ̀yìn mìíràn náà wọ́n sì wá sí ibojì àwọn méjèèjì sì jùmọ̀ sáré èyí ọmọ ẹ̀yìn mìíràn ni sì sáré ya pétérù ó sì tètè kọ́ dé ibojì ó sì bẹ̀rẹ̀ ó sì wo inú rẹ̀ ó rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀ ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀ nígbà náà ni simoni pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé ó sì wọ inú ibojì. E ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀ àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà ṣùgbọ́n a ká jọ ní ibì kan fún ara rẹ̀ nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí ó kọ́ dé ibojì wọ inú rẹ̀ pẹ̀lú ó sì rí i ó sì gbàgbọ́ nítorí pé wọn kò sá tí ì mọ ìwé mímọ́ pé òun kò lè ṣá máa jíǹde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn náà sì tún padà lọ sí ilé wọn ṣùgbọ́n Maria dúró létí ibojì lóde ó ń sọkún bí ó ti ń sọkún bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ ó sì wo inú ibojì ó sì kíyèsí àwọn áńgẹ́lì méjì aláṣọ funfun wọ́n jókòó ọ̀kan ní ìhà orí àti ọ̀kan ní ẹsẹ̀ níbi tí òkú Jésù gbé ti sùn sí wọ́n sì wí fún un pé. obìnrin yìí èéṣe tí ìwọ fi ń sọkún. ó sì wí fún wọn pé nítorí tí wọ́n ti gbé olúwa mi èmi kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. nígbà tí ó sì ti wí èyí tán ó yí padà ó sì rí jésù dúró kò sì mọ̀ pé jésù ni jésù wí fún un pé. obìnrin yìí èé ṣe tí ìwọ fi ń sọkún ta ni ìwọ ń wá. òun ṣe bí olùṣọ́gbà ní í ṣe ó wí fún un pé. alàgbà bí ìwọ bá ti gbé e kúrò níhìn sọ ibi tí o gbé tẹ́ ẹ sí fún mi èmi ó sì gbé e kúrò. jésù wí fún un pé. màríà. ó sì yí padà ó wí fún un pé. rábọ́nì. èyí tí ó jẹ́ olùkọ́ni. jésù wí fún un pé. má ṣe fi ọwọ́ kàn mí nítorí tí èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi sì wí fún wọn pé èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín àti sọ́dọ̀ ọlọ́run mi àti ọlọ́run yín. Maria Magdalene wá ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé òun ti rí Olúwa àti pé ó sì ti sọ nǹkan wọ̀nyí fún òun lọ́jọ́ kan náà lọ́jọ́ ìkíní ọ̀sẹ̀ nígbà tí alẹ́lẹ́ tí a sì ti ti ilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ nítorí ìbẹ̀rù àwọn Júù bẹ́ẹ̀ ni jésù dé ó dúró láàrin ó sì wí fún wọn pé. àlàáfíà fún yín. nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí olúwa nítorí náà jésù sì tún wí fún wọn pé. àlàáfíà fún yín gẹ́gẹ́ bí baba ti rán mi bẹ́ẹ̀ ni èmi sì rán yín nígbà tí ó sì ti wí èyí tán ó mí sí wọn ó sì wí fún wọn pé. ẹ gba ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jì á fi jì wọ́n ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró á dá wọn dúró. ṣùgbọ́n tómásì ọ̀kan nínú àwọn méjìlá tí à ń pè ní dídímù kò wà pẹ̀lú wọn nígbà tí jésù dé nítorí náà àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé àwa ti rí olúwa. ṣùgbọ́n ó wí fún wọn pé. bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀ èmi kì yóò gbàgbọ́. lẹ́yìn ijọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé àti tómásì pẹ̀lú wọn nígbà tí a sì ti ti ilẹ̀kùn jésù dé ó sì dúró láàrin ó sì wí pé àlàáfíà fún yín. nígbà náà ni ó wí fún Tọ́másì pé. mú ìka rẹ wá níhìn kí o sì wo ọwọ́ mi sì mú ọwọ́ rẹ wá níhìn kí o sì fi sí ìhà mi kí ìwọ kí o má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tọ́másì dáhùn ó sì wí fún un pé. olúwa mi àti ọlọ́run mi. jésù wí fún un pé nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́ alábùkún fún ni àwọn tí kò rí tí wọ́n sì gbàgbọ́. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀ johanu orí kọkànlélógún. lẹ́yìn nǹkan wọ̀nyí jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun tíbéríà báyìí ni ó sì farahàn simoni pétérù àti tómásì tí a ń pè ní dídímù àti nathanaeli ará kánà ti galili àti àwọn ọmọ sébédè àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀ simoni Peteru, wí fún wọn pé èmi ń lọ pẹja. wọ́n wí fún un pé. àwa pẹ̀lú ń bá ọ lọ. wọ́n jáde wọ́n sì wọ inú ọkọ̀ ní òru náà wọn kò sì mú ohunkóhun ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mọ́ jésù dúró létí òkun ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé jésù ni nítorí náà jésù wí fún wọn pé. ẹ̀yin ọmọdé ẹ ní oúnjẹ díẹ̀ bí. wọ́n dá a lóhùn wípé rárá. ó sì wí fún wọn pé. ẹ sọ àwọ̀n sí apá ọ̀tún ọkọ̀ ẹ̀yin ó sì rí. nítorí náà wọ́n sọ ọ́ wọn kò sì lè fà á jáde nítorí ọ̀pọ̀ ẹja. nítorí náà ni ọmọ ẹ̀yìn náà tí jésù fẹ́ràn wí fún pétérù pé. olúwa ni. nígbà tí símónì pétérù gbọ́ pé olúwa ni bẹ́ẹ̀ ni ó di àmùrè rẹ̀ mọ́ra nítorí ó wà ní ìhòòhò ó sì gbé ara rẹ̀ sọ sínú òkun ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù mú ọkọ̀ kékeré kan wá nítorí tí wọn kò jìnnà sílẹ̀ ṣùgbọ́n bí ìwọ̀n igba ìgbọ̀nwọ́ wọ́n ń wá àwọn náà tí ó kún fún ẹja nígbà tí wọ́n gúnlẹ̀ wọ́n rí iná ẹ̀yìn níbẹ̀ àti ẹja lórí rẹ̀ àti àkàrà jésù wí fún wọn pé. ẹ mú nínú ẹja tí ẹ pa nísinsìnyí wá. nítorí náà símónì pétérù gòkè ó sì fa àwọ̀n náà wálẹ̀ ó kún fún ẹja ńlá ó jẹ́ mẹ́tàléláàádọ́jọ bí wọ́n sì ti pọ̀ tó ní àwọ̀n náà kò yá jésù wí fún wọn pé. ẹ wá jẹun òwúrọ̀. kò sì sí ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó jẹ́ bíi pé ta ni ìwọ í ṣe nítorí tí wọ́n mọ̀ pé olúwa ni. jésù wá ó sì mú àkàrà ó sì fi fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹja. E èyí ni ìgbà kẹta nísinsìnyí tí jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán jésù wí fún símónì pétérù pé. símónì ọmọ jónà ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? ó sì wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. ó wí fún un pé. Pe máa bọ́ àwọn àgùntàn mi. ó ti wí fún un nígbà kejì pé. Símónì ọmọ Jónà ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? ó wí fún un pé. bẹ́ẹ̀ ni Olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. ó wí fún un pé. máa bọ́ àwọn àgùntàn mi. ó wí fún un nígbà kẹta pé. Símónì ọmọ Jónà ìwọ fẹ́ràn mi bí? inú pétérù bàjẹ́ nítorí tí ó wí fún un nígbà ìkẹta pé. ìwọ fẹ́ràn mi bí? ó sì wí fún un pé. olúwa ìwọ mọ ohun gbogbo ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé. máa bọ́ àwọn àgùntàn mi. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ nígbà tí ìwọ wà ní ọ̀dọ́ ọmọdé ìwọ a máa di ara rẹ ní àmùrè ìwọ a sì máa rìn lọ sí ibi tí ìwọ bá fẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá di arúgbó ìwọ ó na ọwọ́ rẹ jáde ẹlòmíràn yóò sì dì ọ ní àmùrè yóò sì mú ọ lọ sí ibi tí ìwọ kò fẹ́. ó wí èyí ó fi ń ṣàpẹẹrẹ irú ikú tí yóò fi yin Ọlọ́run lógo lẹ́yìn ìgbà tí ó sì ti wí èyí tán ó wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. pétérù sì yí padà ó rí ọmọ ẹ̀yìn nì ẹni tí jésù fẹ́ràn ń bọ̀ lẹ́yìn ẹni tí ó sì rọ̀gùn sí àyà rẹ̀ nígbà oúnjẹ alẹ́ tí ó sì wí fún un pé. olúwa ta ni ẹni tí ó fi ọ hàn. nígbà tí pétérù rí i ó wí fún jésù pé. olúwa eléyìí à ń kọ́. jésù wí fún un pé. bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí nì sí ọ ìwọ máa tọ̀ mí lẹ́yìn. nítorí náà ọ̀rọ̀ yìí sì tàn ká láàrin àwọn arákùnrin pé ọmọ ẹ̀yìn ni kì yóò kú ṣùgbọ́n jésù kò wí fún un pé. òun kì yóò kú ṣùgbọ́n bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí nì sí ọ. èyí ni ọmọ ẹ̀yìn náà tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí tí ó sì kọ̀wé nǹkan wọ̀nyí àwa sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe èyí tí bí a bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ àmín. Ah,